owó ra ìwọ̀ fún owó dasọ sí i. nígbà tó mọ̀dé bá sọ bá náà tó ló ń sàmì sí i. ọgbà tó bá nígbà kó tó rà mí. ọdún báyà kẹkọọlá kẹfì ní ìjọba. ìrìn méje tó ń bínú mórí pé mo jìyà ẹwọ sinimá yìí ti gbóná ju kí ló dé. àtọ sinmi àtọ bàtúmọ̀gbìn sọ́spẹ̀sì rẹ̀ ṣe gbogbo. òtútù ní ya sẹ́ẹ̀fì. ó bá ti ní kí n spa ẹ̀ but o ti miss it already o oh, smile mi lè di yá mọ́. o wá sínú ilé mi ọkọ bẹ́ẹ̀ sílẹ̀ pariwo. pàṣẹ mi bí jordan pariwo. sọ mọ nǹkan tó ń ṣiṣẹ́. bóyá mi jordan bẹ́ẹ̀ jordan mọ nǹkan tí tòǹdó yà ń ṣe. báwo fìfo ló máa ń ròyìn ọ̀mìyàn. sẹ́ni máa ti tún Casino. Oh. A movie written and produced by Adewale Adisa. Directed by Tunde Sobayosiro. Starring Ọdúnladé Adekola, Kevin Keduba. Yọlá Adékúnlé. Yomi Ọlọ́runlóláyé. Tunde Sobayosiro. Lẹ́kàn Látúnjí. Adewale Adisa. Ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun yìí. Sino from Bajid in English. Ó jáde sórí KCD Kasagba wìtìwìtì ló ń ta. Zino. ọlọ́gbọ́n méjì tó ń fi ṣàpá jẹyàn. Ah. Omi toro ẹ̀ ni wọ́n nú gbẹ̀yìn. Oh, sinimá titun Zino ní kẹ́ẹ̀rà kẹ́ẹ̀rù kẹ́ẹ̀gbà. Iṣẹ́ bàbá iṣẹ́ ni ọkọ̀ náà bẹ́ẹ̀. your now. You cannot run away from your shadow. I am your shadow. yes sir. o gbọ́dọ̀ wá vigilant dáadáa ni o. ok sir. ọgbọ́n nǹkan tí mo sọ fún ẹ. yes sir. má jẹ má jẹ kí n rí ẹni mẹsàn kankan. ok sir. ti gbọ́. yes sir. àbò ó dàgbọ́n wà stranded pé wọ́n ní dìé ní àfihàn. òun àtàwọn ọmọ ẹ bàbá mi dẹ sọ pé kí n help wọn àbí kí ni mo sọ pé. help kẹ. yẹ́sà ayé ti gbẹgẹ́ ló ń sìn o eh. àmọ́ sì ò ṣe mọ̀ pé ibi tá à ń lọ yẹn wà very important ó dẹ̀ ní target so omi ìbá ní kẹ́ ẹ fi wọ́n sílẹ̀ kẹ́ jẹ́ ká máa lọ síbi tá à ń lọ yẹn. ayé gbẹgẹ ah, ọmọ mi ni kì í ṣàánú tájù ṣá bóyá rí wá sí i. It was gross. No problem, sir. Your wish is our command. Okay. Reverse. Your wish is our command. Reverse. in a reverse kí a. Ìṣá ìkún mú reverse. Ibi tá ń lọ náà very important. Ibi tá ń important. Bábọ̀ Madam. Ha. dákun. Mo fẹ́ kẹ́ ràn mí ẹ madam bolẹ ti ń bọ̀ gangan bolẹ ń lọ. àmọ́ mm. ibi tá a ti ń bọ̀ àmọ́ ibi tá a lọ gan ìlà àti ìmọ̀. <laughs> ẹ lè fẹ́ kí n ràn yín lọ́wọ́ yorùbá náà sọ wọ́n ní ojú ló ń rojú ṣàánú ẹ máa dẹ̀ ṣàánú yín tó ah, ti yẹ ẹ máa wọlé bọnu mọ́tò kí n máa gbé yín lọ síbi tó lọ. ọ̀gá kan wọlé kẹ̀ ibi tá à ń lọ wà very important torí times sá. dúró à ń lọ ibìkan tó wà very important ní kí n má ṣe àánú ní kí n má ṣoore. ọ̀gá mi nìkan tí mò ń sọ. ṣé táwọn lọ́wọ́ àbẹ̀rẹ̀ nǹkan. dákẹ́ jàre ó fẹ́ ya látakò ni. ẹ dákun ta lòun. àbí èmi nìyẹn. Hm? àbájọ bí ètò fẹ́ ṣe púpà yín lọ́ọ̀rẹ́ pa. ọ̀gá ṣe tí nǹkan tí mò ń sọ máa ṣe pé n tó ń raṣọ sí mi lọ́rùn ẹni tó ń fún mi lóúnjẹ jẹ kí ni wọ́n fi kún ṣe ọ̀gá. gbẹ́ni burúkú rẹ sọ̀rọ̀ dákun ká ń sọ̀rọ̀ tàjà ń jù ah, ah, ó dà bọ̀ òun àbá tí ayágẹmọ bá dá báyìí ni òòṣà òkè ń gbà má sọ tẹnu rẹ má kà. ọ̀gá kì í ṣẹjọ́ mi ọ̀nà ìwà kí omi náà ní kí n fògùn sóúnjẹ fún yín tá a bá débi tá à ń lọ. tòótọ́ nìkan tí bàdàmú sọ. ẹ ṣàforíjì fún mi ọ̀gá kò ń ṣẹjọ́ mi. wọ́n wí bẹ́ẹ̀ mo dẹ̀ bá bẹ́ẹ̀. ọ̀nà ìwà kí omi ló ní kí n fún ògùn sóúnjẹ fún yín tá a bá débi tá à ń lọ ah, kó o fògùn sóúnjẹ fún mi o ti sọ kábàkàbà. ọ̀gá Thank you. tájú ṣílẹ̀ fún wọn mọ́lẹ̀ ní mọ́tò mi. bọ́lẹ̀ ọ̀gá má jẹ́ kí n bọ́lẹ̀ ah! Ah! ó máa ní ká o ní ọ̀gá ìjọ. bọ́m̀bì. Eh, madam madam ẹ̀yin àtàyẹ ọmọ ẹ eh, eh, ẹ máa bọ̀ ní mọ́tò ẹ máa bọ̀. dúró náà àwọn èèyàn máa gòónù lu yìí o ẹni fẹ́ ṣekú pa yìí ẹ sì ní kó bọ́lẹ̀ kó mọ̀ lọ bá wọn. Eh. yé mi. ẹ gbé tí yóò mọ̀ sí lé lọ. ikú lọ fi ṣojú òwúrọ̀ kan. kájọ ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé. ẹ ní fi mi ṣeré ikú ló fi yí. ẹ fọkàn balẹ̀ ṣẹ́rí bíbá yìí náà èmi náà ni mò ń nì mí nǹkan tí ì parí ẹ̀ ni ṣẹ́rí gbogbo nǹkan tẹ́ ti rí inú ilé pátápátá ibi tó bá wùn yẹn lò sí ẹ free láti ṣe nǹkan tó bá wùn yẹn ẹ lò sí bẹ́ẹ̀ ẹ fira yín lọ́kàn balẹ̀. ẹ ṣeun ojú ìlú tí ìlú ẹ ṣeun ẹ tún bọ́ ọmọ nísìnyí. àmì ọlọ́run gbogbo bí. bẹ́ẹ̀ni ilé ìpọ o. ó pọ̀ ẹ̀yin òmùwòrán tẹ ẹ ṣe fẹmi ni mm. ẹni tó bá gbá ẹ ló ń lé dúkìá tọ́ta mi bá ti lọ ó ti lọ nìyẹn ẹ wá ṣoore fún mi ẹ yọ mí inú ikú lọ́wọ́ lórí burúkú yẹn ẹ wá sọ pé nǹkan tí mo ṣe fún yín ó pọ̀ kò pọ̀ rárá ẹ tí ì rí nǹkan kan ìrìn àjò inú ló jìn. ah inú jìn. ah èèyàn lè rí yìí. <laughs> eléyìí ò sì ní gbẹ̀mí. àmì ọlọ́run àmì. àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ̀yin náà tún mọ̀ lóore ni. Hmm. gbogbo tẹ́ ẹ ṣe yìí náà. ẹ sì máa gbádùn mi jù báyìí lọ ẹ sì máa ẹ wo bí ẹyin ọmọ mi ẹ fi ayé lọ́kàn balẹ̀ ẹ ti gbọ́ oore tí màmá ṣe àti tẹ́yin náà ṣe òun lẹ ń jẹ ẹ <laughs> ra máa. madam ohun tó ń sọ mò ń bọ̀ èmi náà àbẹ̀tí ìlú kárábí àjèrè ni mí gbogbo tó ń sọ mò ń bọ̀ èmi ò lè léyìn dànù ilé ilé yín ni ó ti yín ẹ fi ra yín lọ́kàn balẹ̀ ẹ ti gbọ́ ọ̀pọ̀ tí mo sọ ẹ tún máa bọ̀ kẹ́tù wá wo ohun ẹ tún máa lò sí bí báyìí ẹ máa bọ̀. ẹ ẹ ṣe wà òkè. adúpẹ́ adúpẹ́ kódà ìtọ́jú ìpọ̀ ẹ̀rí pàwọ́ náà ti yàtọ̀ láti yàtọ̀ sí bẹ́ẹ̀ ṣe mú wa wá bí ẹ ṣeun ọlá yín náà ni ọlá náà sì ní débẹ̀ kan débẹ̀ ẹ ṣeun débẹ̀ ẹ wá lẹ̀ fẹ́ rí mi. bẹ́ẹ̀ ẹ ṣe ṣe rí ìjọ tí mo rí lọ́jọ́ yẹn tí mo fi dúró gbé àmì kan ni mo rí ìjọ yẹn kí n tó dúró gbé mm. bẹ́ẹ̀ èmi tẹ̀ wọ̀ yìí. Makinde Makinde Makinde Òòṣà Makinde Ìjọ̀gbọ̀n mama ṣé níbẹ̀ ṣe ń wò mí yìí ọ̀gára olóṣà ńlá ni mi bẹ́ẹ̀ tí mo dẹ̀ láwọn ọmọ ogun tí mo tó ní sáàbì tí mo ránṣẹ́ èmi ti wá kú ogun òye tó jẹ́ pé òun wọlé lọ káyọ̀ ó láwọn ọmọ tí mo ránṣẹ́ mo dẹ̀ rí pé gbàtẹ́ ti wọnú fún nǹkan iná tó máa jẹ ẹ̀rù máa wúlò fún láwọn àpáàdé kan ìdí rẹ̀ tí mo fi wọlé tọ́ ẹ wá pé ha ah, kí ẹ tiẹ̀ sọ fún sórí ẹ̀pá ló tẹ̀ ń gbóhùn wọlé lẹ́yìn ẹ̀ nítorí náà lọ́nà àwọn ọmọ àjẹmọ́ tó ń rí àwọn àpẹẹrẹ kan lára yìí ìjọ tí mo ti mọ̀ yìí èmi àti ìjáde tí mo rìn kẹrin aṣọ tí mo raṣọ tí mo ra gbogbo òwú lórí bàtà ẹni máa bàtà àwọn ọmọ yìí náà wọn kì í bàtà ah, mo wà pé wá tún jẹ káyé bí fún mi pé ó máa ní ọkàn tó máa máa ṣẹlẹ̀ ètò tí mo fi ní pé kí n pa àmọ́ yìí nìyẹn. sàrà láàrin adéwìnú ogun tó ti ká lè ní ìmọ̀ ọ̀pọ̀ kí àwọn ọmọ ṣàfihàn sí tó ń ṣe wọ́n ti àkóyè láti ìjẹ́ ní ìlú ìkàrọ̀ ọ̀pọ̀ ṣàfihàn nǹkan wá fẹ́ gan-an kéèyàn ṣe ẹ̀rọ kọ́ra yìí máa dà fún ẹ. Bí o pé mo gbé ọ̀dọ́ àìsàn níbẹ̀, alágbára ni ìlú tó alágbára ni ọ̀. Àmọ́ agbára máa ń wọ agbára, ó tún máa ń wọ agbára lọ́wọ́. Bóyá àwọn ọmọ mi jáde, àpò àti ìlú àti bí àtẹ̀wọ̀ ni wọ́n tó wà nínú ayé Yorùbá ìwà yìí ká fi agbára ká fi àwọn lọ́wọ́ lórí iṣẹ́ tẹ̀ ń ṣe rẹ̀ kílẹ̀ kó bá a jẹ́ ìmọ̀ lẹ́sẹ̀ rẹ̀. ó ti yé mi kápágbára kágbára. inú mi ò lè kò eh, àti dìkan wọn kò sì lè nínú ọlá náà wọn ní mo ti ṣe tèmi náà ìrẹ̀lẹ̀ kẹ́mi náà ṣe ń tọ́ bá fẹ́ ẹ̀ẹ́dẹ̀fọ́ kan báyìí ìgbàkigbà tẹ bá ti nílò ìnáwó ọdẹ ìpínlẹ̀ kan kí sí mi kò sí mi. mo lè kiri kọ̀ọ̀kan lọ́wọ́ yìí lẹ́ẹ̀kan yìí. mo sì ń bẹ̀ ọjà rẹ̀. ìdùnnú pàtàkì ló ṣe ṣe pé àìkí wọ bàtà mi àti tàwọn ọmọ mi ọ̀pẹ̀ nígbà bá dé ibi èmi kí wá ní àwọn àfisà àlejò ní báyìí. àlejò òde lèmi mi ò ṣàlejò ẹyẹ òde lèmi mi ò. Ìyá máa tó àyè, ti dé bàbá, àwọn bọ́ọ̀sì ṣetán láti gbéra o ṣe everything is set. everything ready ṣama. thank you ṣe rí ilé akínwùmí tẹ̀ lọ yìí <laughs> akínwùmí òun ló kọ́kọ́ ro ìkówó mi tó ti yé bá kínwùmí dẹ́ ṣe ń ro kúrò mi ó fẹ́ act fast jù mí lọ nìyẹn àmọ́ báyìí owó kan wà láàrin èmi àti akínwùmí ẹ máa bá mi lọ sí ilé akínwùmí ẹ gba owó yẹn lọ́wọ́ ẹ̀ mo fẹ́ fi àjò lọ tẹ bá gba owó yẹn lọ́wọ́ ẹ̀ tán ẹ pa akínwùmí ẹ pa tiwọn-tiwọn ẹ pa ti mọ̀lẹ́bí mọ̀lẹ́bí kẹ̀dẹ̀ make sure pé iṣẹ́ yẹn kò gbọdọ̀ sí wàhálà kankan kẹ ẹ lọ rí kẹ ẹ bọ́ rí ọ̀rọ̀ ní ìjọba yẹn lọ. ẹ tí a máa gbẹ́ kéré ni àtúnṣe àgbà máa bìbí bá ẹ dẹ̀ mi tún ẹ dẹ̀ wàásù ẹ pé ẹ fẹ́ ká pa ogun wọn pàtàkì bọ́ọ̀lì pátápátá kalẹ̀ gbowó pátápátá. kò sí problem jàmbá ẹ wà bẹ́ẹ̀ sùn. ẹ gáì mú from èmi èmi èmi mákindé ẹ̀dùn kí ló ń ṣàkíhùn mi náà ló bá sọ pé kóbìnrin tó àtọ̀ rẹ̀ ọkùnrin tó àtọ̀ rẹ̀ àwa wẹ̀ tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ ìdúrà wọn mákindé. owó wa wá dáadáa wà lẹ́jọ́ last time tó máa rí wa lọ wọn tó ní rí wa mọ́ ọ̀gá Akínwùmí ẹ̀yin àgbàlagbà báyìí rẹ̀ ń purọ́ mo lè ṣọ́ ẹgbẹ́ mo máa sọ fún ọmọ yín pé kó máa purọ́ pé tó bá purọ́ máa jalè ṣé bẹ́ẹ̀ ni kò sówó nu léyìí ni kí wá lè léyìí owó tó kí lé léyìí owó tó kí gan kò tún wá ń ṣòwò òlu yìí owó tó ní different colour. Ah, ọ̀gá kí omi kò dá o ìrọ̀lẹ́ pa kò dẹ̀ dá. ẹ ní sùúrù but ètò ta ló ránṣẹ́ tẹ wá jẹ́ gbọ̀ngbọ̀ngbọ̀n ní ta ló ránṣẹ́ torí pé mi ò mọ̀ ẹ́ yes ta ló rán mi fẹ́ mú ènìyàn gbọ̀ngbọ̀ngbọ̀n. ẹ fẹ́ máa yé nìyẹn ẹ fẹ́ máa yé ẹ jẹ́ kí n lẹ́yìn. àwa gbọ̀ngbọ̀n la yé ẹ fẹ́ máa yé ẹ dẹ̀ ti bá yé ẹ bá ń gbọ́ ayé àwa gbọ̀ngbọ̀n la yé kò sí problem I'll grant your request èmi náà wá ní request ọ̀tún mo fẹ́ sọ fún un tí bá ti sun ẹni tó rán wa fún yín máa pa yín. ah yeah. Ah, no no no not only ẹ má sọ mọ́ra police. I will kill your daughter and your lovely wife. no no don't want that. no please please I don't need it again. Akinwumi it's too late it's too late Makinde ló rán wa yes. yes Makinde. Makinde your good friend. kí ló ń ṣe fún mi. chairman nìyẹn ẹjọ́ ń ṣe federal contract ibi federal contract kò lẹ́yìn Yes. kò ló rán wa o. Mákindé. nǹkan tó ṣe fún is none of our business now I have answered your question now you die. This house is surrounded by the police force. You are advised to hands up your hands and come out gently. Now you drop them out. People, hey, this. Alert, alert. Shh ẹ jẹ́ kó máa bọ̀ ọ̀sùn. hello chairman. fine fine fine àti àti everything but but but there's a problem sir. àwọn ọlọ́pàá wọ ibi táwọn yìí o à ń gbọ́ wọn láti ta wọ́n lè kọ́ ti wọnú compound àwa i i I don't know more more bó ṣe débí mo more bó ṣe mọ ọgbà wà ń bí. okay okay okay okay okay okay okay i i i i drove i drove no i'm i'm calm i'm calm no problem. No problem, sir. Okay. We're waiting. Hey. Kitty cat, believe I do your love. Kitty cat, believe. yóò dá bẹ́ẹ̀. mi ò gbọ́ ìtì ọ̀gẹ̀dẹ̀ àìlè yóò ṣòro ti ọ̀gẹ̀dẹ̀ ẹ bá mi gbéra sọ ẹ má jẹ́ bójú tì mí. èmi ò ní káwọn ọmọ mi ó lọ kí wọ́n lọ rè bá wọn. àwọn ọmọ ilẹ̀ máa wọn lọ ẹ má ràn wọn lọ ọ̀rọ̀ yóò ṣòro ọmọdé àtàrí àjàlọkú lọ́rọ̀ yìí kò jẹrù ọmọdé. ni ọmọ bẹ̀rù fọkàn rẹ balẹ̀ wọ́n dé tán

ṣe eré síbi tẹ́ dúró sí yẹn kùrukùru tó gbojú ọjọ́ kò gbọdọ̀ ká kúrò tí wọ́n fi kúrò bíbà yìí yíyẹ ní ògbọdọ̀ sọ. ẹ̀yẹ́ rábìdà ẹ̀yẹ́ rábìdà ẹ̀yẹ́ rábìdà ẹ̀gbọ́dẹ. ẹ̀gbọ́dẹ ẹ̀gbọ́dẹ. ìgbésẹ̀ lẹ̀ ìgbésẹ̀ lẹ̀. ẹ̀gbọ́dẹ ẹ̀gbọ́dẹ. tí òwe ṣe pọ̀ tó yìí ẹ jẹ́ kó sá lọ. ẹ wọ bí ẹ máa lù uniform kí kẹfà ọ̀rọ̀ jáde ẹ máa lù uniform kí kẹfà ọ̀rọ̀ jáde. kí ni kí n kọ́ tó ṣẹlẹ̀ báyìí lọ́tún yọ lọ mo pe alákìjà pé kó lọ́ọ́ bá mi sí ìfàwọ́ nínú ẹ̀mí tí wọ́n wà mo mi ò rẹ́jẹ̀ gómìnà tó láwọn ọmọ òun ló bá lọ láti bí wákàtí bíi mẹ́rin sí mi gbọ́ ọ ṣé kí n sọ pé láti ìgbà ọlọ́run iṣẹ́ tí mo ní kó bá mi ṣe àbí àwọn ọmọ yẹn ti bẹ́ẹ̀ lọ́dọ̀ tí mo máa wọ̀ wọ́n náà ni. Ah! <laughs> ọ̀rọ̀ wo la sọ ọ̀pá yìí o tí ẹ tó try ẹ̀ bá ṣe gbòòrò torí gbogbo tó ṣẹlẹ̀ yìí kò fẹ́ yé mi mọ́ látọ̀jú ó sọ̀rọ̀ bá ti wà nínú géèmù yìí yes. wà á tálẹ̀ yìí tẹgbẹ́ wá sí still one location ibi yóò ṣe ló bá ti gbé náà. ẹgbẹ́ ní ilé kẹ́ ẹgbẹ́ ní òṣìṣọ́ ẹ fẹ́ mú rẹ ni ẹbí kò fẹ́ dáa fún ọ amúyí kúrò nú ewu tó yẹ kó o débi kó má dà sákì mi o tún rò mí ní ẹjọ́. àbàbàbàbà olórí ibùkún lè omi ẹni mi dàrú dà sákì ẹkọ dà síkì ẹni máa hàn kára ẹ. ẹ jẹ ẹ jẹ ìmúre rárá àwọn gbà ilé lówó kú tó yẹ kẹ́ ẹ̀ débi kẹ́ ẹ̀ máa rá bàbà kẹ́ mọ́ dúpẹ́. ilé ọ̀rọ̀ bàbà ni wọ́n sọ pé bóyá chọ́ọ̀chì la wà àti ọmọ bàbà táwọn ẹ̀mí jẹ gbọ́ wa sábà bóyá ilé kọmíṣánná pòlìsì lé ní tọ́lẹ̀ yín gbogbo náà ilé bá túnbí lẹ́ẹ̀kẹ́ gbọ́ wa lọ. ẹ wá ẹ wá ẹ wá ìbínú tẹ bí tó tó kú gẹ́gẹ́ obi màá dísà yẹn o. wọ́n tẹ̀ wọ́n bá ń bọ̀ bó ṣe ń ṣe yẹnu rẹ sí mi kò fẹ́ dísà yẹn bí. gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ pé ọdún sàpẹ̀jà rẹ̀ rú kí ni àwọn kọ́kọ́ ti bẹ̀rù àwọn kọ́ wọ́n bẹ̀rù yé tí mo gbé wọn síbi inú sẹ́kọ̀ pẹ̀lẹ́ lẹ́yìn. inú ṣe ń bí mi bí bá ní kí n sùn bọ̀ ilé ẹ̀ máa pààyè. lọ́wọ́ lọ́wọ́ kò sọ kò sọ sọ́ra yín dàbí kiri ni o kò gbé wọn síbi gbogbo àwọn ah, bàbá yà gbogbo gbogbo bóyá ilé kọmíṣánná pólísì làwọn yìí gan wọn ní gbogbo wèrè yìí dà o. iye ń lọ ṣàwò iye ń lọ kí jà sọ bí ẹ iye ń lọ kí jà ẹ àmọ́ Àlàní ibi tó kó wọn wá ìkọ́ ló yẹ kó wà ilé Mákindé ọ̀gá wọn ló yẹ kó Ah. ìyá mi wọ́n ṣe ń lu ìlú nígbà tí mo débẹ̀ mo rí nǹkan kan tó jẹ́ kàyéfì fún mi. kí ni nǹkan. ẹ wo ohun tó gbé síbẹ̀ ni ìyá mi owó ni ó kún bẹ́ẹ̀. dàtẹ́ inú ẹ kí ló ṣẹlẹ̀. owó ni ìyá mi. owó. owó ni. ń gbọ́ arákùnrin ẹ̀ ǹlẹ́ Hmm. ẹ kú iṣẹ́ òru bọ́kí hmm. ni ń bẹ nínú àpamọ́wọ́ yìí. Hmm. ẹ̀yin ṣiṣẹ́ ń báǹkì ní báǹkà lẹ́yìn ṣé bí jẹ́ báǹkì tẹ máa bèrè lọ́dún pé kí ló wà ń bẹ̀ owó ni owó ni ẹ wá kí ló ṣẹlẹ̀ gángan who be all these people náà tálẹ̀ yín tálẹ̀ wọ́n lẹ́yìn gan eh, ah, tálẹ̀ gan. ẹ farabalẹ̀ farabalẹ̀ n tí ò bá yé èèyàn èèyàn mọ́ ń béèrè kò yé wọn ni wọ́n sì ń béèrè ni ó sì ṣàlàyé fún wọn eh, ṣé ẹ rí eh, ọ̀gá yín Mákindé tẹ́ lọ ṣiṣẹ́ fún èmi àti ẹ̀ àjọ ń ṣiṣẹ́ pọ̀ ni. màmá àmọ̀ yín àrí yín rì ló ṣẹlẹ̀ gan. ẹ sì ti rí mi náà nù ẹ ti mọ̀ mí náà nù hmm. èyí tẹ́ ẹ lọ ìbáyìí èmi náà mọ̀ sí hmm. bẹ́ẹ̀ ni owó ló kún gbogbo bí. owó ni owó ńlá ni ìyá owó tó wà bí kò ń ṣe owó ìlú yìí o foreign tẹ́ bá ń gbọ́ foreign ló wà bí owó òyìnbó owó tó wà ní báàgì yìí ó lè bọ́ gbogbo ìlú yìí eh? owó ńlá ni owó mákindé dẹ̀ ni njẹ́ mo fi ń bínú pé èyí tó fi gbé wa wá bí tó bá bọ̀ pé wọ́n á ràn wá lọ́wọ́ yẹ kó gbé wa lọ sílé mákindé ni owó mákindé ni. ó dà ó dà náà ẹ ẹ má bínú o bẹ́ẹ̀ bá ti gbérú owó báyìí irú eléyìí tó pọ̀ tẹ pé owó ìlú èbò ni bí èèlò ni ó wà fún yín. ṣé a máa ní ẹ mọ̀ọ́kọ́ tó ṣẹlẹ̀ hmm. aláìlú ṣàgbọ́ aláti street tó kọ́ àpọ̀ káfá di àlàyé náà ló ń wàbọ̀ fún wa mákindé chairman wa for life òní ó ti yé yín so èyí tó bá ti fún wa ni tó bá òkú bá náà wò fún wa ní kankan à ń lọ nìyẹn chairman wa ni ó ní ẹ. ọkọ gbọ́dọ̀ yẹ wọn odò àṣẹ iṣẹ́ mákindé lọ́gà. ló wà ní ẹ. ó ti yé mi ó ti yé mi pẹ̀lú iṣẹ́ gbẹ̀mígbẹ̀mí tẹ̀ ń ṣe ní tó bá ti fún yín náà lẹ́gbà yóò sì fún yín kò fún yín náà. mo ò fomi sẹ́ mo ò fomi sẹ́nu sọ bó ìwà nìyẹn tó bá fún wọn fún wa tí wọn bá fún wa wọn fún wa nìyẹn owó tí a máa wà lélẹ́yìn báyìí. ó ti yé mi ó ti yé mi eh, eh. ẹ ẹ mọ tẹ́ wàá ṣe nísìn bẹ́ẹ̀ ṣe wà nísìn mo mọ̀ pé yóò ti rẹ̀ yín ebi ó sì ti máa pa yín ẹ ẹ ẹ yọmọ ẹ kó wọn wọlé nìsín ẹ lọ rè wó oúnjẹ fún wọn kẹ fún wọn ní nǹkan tútù kí wọn mú kára wọn balẹ̀ sẹrí owó ilé àmọ́ bá sì yanjú ẹ à ń yanjú ẹ kó wọn lọ rè fún wọn. ibi tó bá ní kí tẹ̀tẹ̀ bí wọ́n ṣe tẹ̀lé ìgbà tó lọ jù. wọn ló gbé tẹ́lẹ̀ ní kó sì kọ́ wọlé lọ́jọ́ tó bẹ́ẹ̀ ti lẹ́yìn. wọn ló lọ ọ̀gá wọn ló lọ ọ̀gá wọn ló lọ ìjọba bá fi ojú ọ̀hún bẹ́ẹ̀ ṣàjọba fẹ́ jẹ́ pé ó gbogbo ilé yìí wá ọ̀gá ọ̀gá farabalẹ̀ náà kí ló dé gan kan pé fóònù kan pé fóònù bí fóònù ń gbóná báyìí bí bí bí bakery. sego sori aláìsẹ tó bá tọrọ ṣá so mọ̀ pé mi mi mákindé ló bá sọ̀rọ̀ Si si si si, ẹ ẹ ọ̀gá gbọ́ mi gbọ́ mi èmi àti àwọn boys mi à sí pẹ̀lú ẹ mọ́ à sí pẹ̀lú ẹ mọ́ àbẹ̀ ṣe mọ́ kò sí contract tó bind wa mọ́ àwọn àtàlákìjà alájọ wà ń sìn. mi ò gbọ́ ẹ alákìjà alákìjà. yẹ mama àwọn àti mama alájọ wà ń sìn ìdè yẹ mi. níbo ló ti kìjà bọ̀ tí ò kí sóde kẹ́ mọ́. ọ ò sọ mo ò sọ mo ò fomi sẹ́nu sọ ò sọ rárá a máa larí mọ́wọ́ bì a máa ṣe oríṣiríṣi a máa risk life fún ara wa a máa gbé millions wa máa fún wa máa fún wa ní peanut ọjọ́ la fẹ́ ṣe yẹn dà àwa ti rí better contract èmi our boys gba ti move we move yes a ti wà pẹ̀lú alákìjà bá àbẹ̀ ṣe mọ́ ànẹ́lì tì pẹ̀lú ẹ mọ́ ìwọ náà máa lọ ń lo ẹ o ti understand olórí burúkú ni ẹni torí mò ń pè ẹ chairman wèrè ní ẹni má jẹ́ wojú ẹ o ọ̀gá akọ́ṣù kúrò lórí fóòjọ́. <laughs> pálapàla sego cut fóònù mọ́ mi létí ó já mi dànù. àti <laughs> eh. pọ̀rọ̀ ìlú wo ti ń làwọn ṣègìdì alákìjà fẹ́ ṣeré ẹ̀tẹ́ ó ní kó gbé òun lọ sódò kó òun lọ wẹ̀ hmm. kó dẹ̀ mọ̀ pé mi ò gbádùn o alákìjà fẹ́ rí mi wò bí ìran lẹ́yìn tẹ́lẹ̀ mo wá sẹ́kọ̀ọ́ tí mo ní kí n wá kí di èèyàn gidi ó wá ń gbà bọ̀dì fẹ́mi ah! àwọn sẹ́gbò náà tún wá ń gbà bọ̀dì láwọn tí mo mú jáde láti inú dọ̀tí <laughs> máa jẹ́ kí alákìjà fọ́ pé mi gbọ̀ngàn fúnra mi mi ò gbádùn wọn tọ́ mi léere táwa táwa. sáà ọ̀gá mi ló ń gbọ́ pé oúnjẹ òpó ikọ̀ ṣe ẹ̀ ta ló ń bẹ sọ̀rọ̀ oúnjẹ ẹ̀ tájú la owó àtà lọ́pẹ́ tájú fún mi lọ́pẹ́ tájú. èmi èmi nọ́ọ̀sì tájú ó máa jáde lọ síta sí ìpàlọ́gbé mọ́tò síta èmi àti ẹ̀fẹ́ débi kan báyìí báyìí báyìí báyìí. ó pè kò lè sá. kò sí wọn. wá wá wá wá wá wá tájú má bọ̀dá rẹ̀ lọ lọ gbé mọ́tò kan síta gbọ́n sọ lẹ́ẹ̀kan owó ọ̀gbẹ́ máa lọ fún ara mi o ti gbọ́ tó bá ti ṣe tọ́ òfin kí padà wà fún mi bí o ti gbọ́. Ah! <laughs> mo rí o pé mo kà ó lé èmi sí alákìjà. alákìjà ṣègidé tó bá ti fẹ́ tó bá ti fẹ́ lọ́nù kò ní ṣàyẹ̀wò kò ní ṣe àyẹ̀wò. ẹni kò ah! mí ò mọ̀ mí. alákìjà alákìjà alákìjà alákìjà. ṣé ó sì alákìjà ṣé ó sì dúró àwọn ọmọ tí mo ní kẹ́ lọ bá mi gbálẹ̀ àwọn ọmọ yẹn kúrò lọ́hùn mi ò rí wọn láti gbà yẹn dì sí ó dẹ̀ jẹ́ kó di mọ́ fún mi pé ọ̀dọ̀ làwọn ọmọ yẹn wà. bẹ́ẹ̀ ni wọ́n ti dọ́dọ̀ mi ní àyè. wọ́n ti dọ́dọ̀ ẹ̀. wọ́n ti á fún un. alákìjà àwọn ọmọ yẹn ti dọ́dún ẹ̀ ṣàjọsọ wa nìyẹn ni bí kò kọ̀ọ̀rọ̀ àwọn ọmọ lọ́wọ́ lásán ló bá ní wọ́n dọ́dún ẹ̀ ò sọ̀rọ̀ tó dẹ̀ ní nǹkan tí mo wọ́n wọn. irọ́ mo sọ̀rọ̀ sọ̀rọ̀ bí mo sọ̀rọ̀ bí bò ó mo sọ̀rọ̀ n tó sì rán wọn náà wọ́n ti wá jíṣẹ́ fún mi ní àyè ṣe bá wọ́n ni eh. wọ́n ti gbé wá. wọ́n fi mi wá sọ́dọ̀ ẹ̀ àbúrò eh. alákìjà ṣé irú ẹ̀ ni wọ́n rán wọn ṣẹ́ ni tó fi máa gbé owó wá bá wọ̀ ṣé wọ́n ló rán wọn ṣẹ́ ni. Eh, ó dáa náà lóòótọ́ èmi kí mo rán wọn ṣe amémi náà mo tún rán wọn bẹ́ẹ̀ ni dákun ìbéèrè kan ni mo ní tí wọ́n bí ọ mákindé mo mọ̀ pé owó táwọn ọmọ yìí lọ́ọ́ rí gbé wáyé kì í ṣe owó kékeré abẹ́ẹ̀kọ́ bí wọ́n bá sì ti lọ gbẹ́rú owó bá wọn wá torí kì í ṣàkọ́kọ́ rẹ̀ kí lọ mọ̀ fún un. dùnà kí ló kó ẹ̀ ń bẹ̀ àbẹ́ wa gbà mí torí ọlọ́run alákìtàjú fẹ́ máa wólẹ̀ fún mi jẹ ni lórí business tèmi ti ń ṣe kí n tó mú ẹ̀ tí mo ti ń ṣe tipẹ́tipẹ́ ni wá ń bèrè question kan ló pé èló ni mò ń fáwọn ọmọ kí ni kọ̀ ẹ́ kí ni tìyẹ. Ah, Mákindé èèyàn burúkú ni lóòótọ́ ò ṣe mí lóore o. ó ah, mọ̀ bẹ́ẹ̀. ó mọ̀ ah, mo sì mọ̀ lóore àmọ́ bẹ́yìn ò bá ṣe nǹkan bó ṣe yóò ṣe ìgbẹ̀yìn rẹ̀ dà n ò sì fẹ́ kó rí bẹ́ẹ̀ mo ṣe bọ́ ọ ṣe owó tó gbé wáyé mm-hmm. mo ti pín bó ṣe yẹ ń pín. o ṣe kí ni mo ti pín tiwọn fún wọn tèmi ń bẹ lọ́dọ̀ mi kódà èyí tí mo pínlẹ̀ fún ń bẹ nínú mi. ẹ pín owó alákìjà ó pín owó owó tí ó kàn ẹ́ tí o mọ̀ bó wọ́n yẹn ṣe jẹ́ ìwọ pín owó wọ́n bí alákìjà jẹ́ kí n jẹ́ ìkọ̀kọ̀ yẹ èmi kò gbádùn o ah! pàápàá yìí lọ mi ò lówó dé mi ò gbádùn rárá ìwọ sọ pé wọ́n pín owó má yẹ kí n yíjú padà sí mo tẹ̀ tí yí padà gan báyìí èmi kò lóògùn o mo ní bàbá àgbẹ̀jọ́ o ẹ ah! dáadáa dáadáa ah! alákìjà báyìí kí mi àti ẹjọ kí ẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà ẹ lọ pa gbogbo owó yẹn papọ̀ padà báyìí kẹ́ ẹ kó owó mi fún mi àìjẹ́ bẹ́ẹ̀ máa fi ojú ẹ rí mọ́nà egbò bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. lẹ́nu. ìwọ ìwọ ni mo bá sọ̀rọ̀. ọ̀n bá mi lérí. ẹ lọ pa owó yẹn papọ̀ ẹgbẹ́ omi fún mi. ọ̀n lérí ògùn sí mi. ta ni ẹ ta ni ẹ lọmọ tó ní wọn lérí ògùn sí ta ni ẹ ti wá tó lòkù lọ́rùn. Ah! wọlé bẹ́ẹ̀ tó lọ kó omi fún mi. olóògùn olóògùn olóògùn ẹgbẹ́ nǹkan o. kò yẹ kí ni wò. ẹ gbà mí ewúrẹ́ lásán lásán ṣé n tó lè dáná rè kò sí nǹkan kan. ariwo àwọn ọ̀pariwo ẹ̀yin atọ́nà yín tuntun tí mo bá yín mú wá ni mò bá sọ̀rọ̀ atọ́nà yín tuntun rè oní òmò ọ̀tọ́nà yín bẹ́ẹ̀ ẹ gbà pé àrà tó bá wù wá ní kàkídá. n tó bá wù yẹn fi ṣe n tó bá wù yẹn fi ṣe kìkìdá pé ẹ má pàjẹ. Bẹ́ẹ̀ni lágbára madam báwo ni ọ̀rọ̀ ṣe jẹ́ gangan. tí máa ní bí ọ̀rọ̀ tó wà ní ipò yé mi lónìí nípa ṣé bí mo jáde nígbà tí máa fi dé ìwọ náà jẹ́ kó yé mi pé dáàdì mi jáde wọn ò dẹ̀ tí wọlé láti ìgbà yẹn bí máa ṣe ń sọ yìí ìmọ̀ tó wà aago wọn ò lọ mi ò gbọ́ nǹkan kan pa àwọn ọkọ̀ kò sí tá lè wá wọn sí. Hmm. <sighs> Hmm. ẹ jọ nígbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn mélòó gangan náà wà round. driver àti maid àwọn tó wà round ni. driver ẹ mí pé àwọn gangan ni driver good good young man ní ọjọ́ tí incident ṣẹlẹ̀ gangan ṣe lè explain fún wa tẹ́ mọ̀ sí. what actually happen ọjọ́ yẹn ni pé boss pè mí ọgbà tí màá wọlé mo rí pé wọ́n báyọ̀ sọ̀rọ̀ lórí fóònù pẹ̀lú bínú wọ́n ní pé kí lọ mú kí pé à ń jáde immediately wọ́n ní pé má bọ́dà mọ̀ pé kí n jẹ́ káwọn drive ara wọn lọ so wọ́n dẹ̀ lọ lọ́jọ́ yẹn so ìgbà tílẹ̀ máa sú wọn wálé ọjọ́ kejì mi rí wọn ọjọ́ kẹta mi rí wọn kó dẹ́ kí n pe sísá yẹn pé nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ o nǹkan tí mo rí mo jù báyẹn. Hmm, hmm, hmm. ah young man mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dájú pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ pátá là ń rékọ́dù gbogbo ohun tẹ́ bá dẹ̀ fẹ́ sọ ẹ jẹ́ kó jẹ́ fact kọ́rọ̀ yín má dẹ̀ change ní gbogbo are you sure of what you are telling me. wọ́n ti mú ayọ̀ kí bá yẹn lọ́pọ̀lọpọ̀. good. he's my boss. ah madam ṣe rí mo fẹ́ fi dá yín lójú pé a máa rírì ni bàbá máa jẹ́ a máa make sure pé gbogbo investigations wa gbogbo bá ṣe máa wá wọn rí pátá la ṣe so ẹ lọ fọkàn yín balẹ̀ and the only thing tẹ́ kàn máa ṣe fún wa is that ẹ máa yọ̀ǹda driver fún wa wọ́n máa ní láti bá wa dé police station láti explain ohun táwọn náà mọ̀ nípa ohun tó mm-hmm. ṣẹlẹ̀. there is no problem about that kí bàbá mi ṣe àtijọ́. ah sister problem wà ah. wọn náà fẹ́ mú mi lọ station náà sọ yìí. shut up. ẹni sọ young man look here àwa tá à ń mú ẹ lọ station kò ń ṣe pé a fẹ́ lọ pa ẹ́ bẹ́ẹ̀ mm-hmm. you just going to the police station to explain your side and view of the story. mo ti sọ fún yín sísìn ọ̀pọ̀lọpàá. ó máa kọjá bẹ́ẹ̀ tá a bá dé station. will you keep quiet. o ti fẹ́ máa múnú bí mi kó o dé station tó o bá lẹ́bọ lẹ́rù o ò ní láti máa máa bẹ̀rẹ̀ sí bá a jiyàn officer sọ ó yá ẹ máa check ẹ máa check ah, ẹ take ah, easy ah, pẹ̀lú ẹ so madam màá fẹ́ kí ẹ máa fetí kúnlẹ̀ dáadáa anything tẹ́ ẹ bá gbọ́ or any new development ẹ jọ ẹ ní nọ́mbà mi ẹ pè mí thank you. ṣe. ẹ á rí wọn náà. ẹ rí mákindé láti bí oṣù kan sẹ́yìn sísìn. bẹ́ẹ̀ni. ó fojú gan ni bàbá rẹ. mi ò rí wọn. jàjàjàjàjà ah! èmi náà ń wò náà mo pa go rẹ títí títí títí títí kò gbọ́ ìgbà mi ìgbà go rẹ ò ní lọ. Ah, èmi jẹ́ ń wò pé bóyá o ti ní bàbá mi ìgbẹ́jọ́ ni. rárá o kò rí bẹ́ẹ̀. Ah! orí bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá wọn ti ṣe ìwádìí wọn náà mú pé kí n fọkàn ara mi balẹ̀ pa máa rí wọn ìgbà tí ọ̀sẹ̀ kìíní lọ́sẹ̀ kejì lọ́sẹ̀ kẹta gba tí mi ò rí wọn náà mo ní kí wọ́n bá yín kẹ́ ẹ lè help mi. ẹ rí wọn àbí kílẹ̀ pé. a rí wọn. ẹ lè rí wọn nígbà tó lọ kúkúrú mu tuntun ìgbà ńlẹ wá ṣẹ̀ṣẹ̀ mọ̀dọ̀ tèmi wá àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀dà èmi ò lọ́lẹ́yẹ lọ́lọ́ ná kí n tó fà bùbá dìé. ibà wọ ibà ibà tí wáyé ọjọ́ ọ̀bà ti wọ̀ oòrùn ibà àgbààgbà mẹ́rìndínlógún ti bẹ lọ́dún fẹ̀ agbẹ́lẹ́dáfẹ́ dúbà yín lónìí ẹjọ́ ojú mi ṣe o mákindé o mákindé o mákindé o ibikíbi tó bá wà ọ̀gẹ́rẹ́ báyìí làkọ́ sọ pé lẹ́yìn mo fẹ́ rí ọ agbèrè méjì ayé ìwọ̀n ló wà ní mo fẹ́ kọ́ fojú gánrin mi tó gbé kí ni ibikíbi tó bá wà kọ́ yọjú sí mi ó yọ ìwọ́dà ah, ewúrẹ́ rèé ẹ padà ẹ gbọ́dọ̀ fíjú dùn bá wọn tèmi lójú àgbà ọ̀jẹ̀ mímì ẹyin mo fẹ́ rí gangan ni ó yẹ ìdá. orí èèyàn lórí ewúrẹ́ ah! wò mí tọ́ta rẹ ti dílé lápá sápá fẹ́jà lápá o wọ́n ní ìyá alálàpà ò sí lé àṣé kára lápá kò dàbí kámá lápá agún ẹ̀ tó bá jẹ panlámà lápá ilé alápá sápá ni wọ́n ti mú mi àìsí ní onípanlá àtàlálàpà àpàmọ̀ kí gbọmọ́sùn rí àlàpà bàbá rẹ ti sùn nílé àlàpà wọ́n sì ti pàlàpà yìí ká tí ìyẹn túmọ̀ sí pé bàbá rẹ ti bọ́ sínú ságo ayé ah. bẹ́ẹ̀ ni sọmọ tí wọ́n pè ń kùkú. kò yé mi mi. Ah, ọmọ kùkú ọ̀dà láyé àtijọ́ inú kùkú làwọn àgbàlagbà máa kábíyèsí wọ́n ti kí bàbá rẹ̀ wọ́n ti sọ sínú kùkú ah. wọ́n sì ti dé kùkú ọ̀pá eh, eh. bẹ́ẹ̀ ni ó ti gbọ́ sọ́wọ́ alágbára. ẹ eh, wo bàbá kí wọ́n ní ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́ ẹjọ́ ẹ ṣàánú mi ẹ help mi ọ̀rọ̀ yìí ti dọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ó ti dọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé kí ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí la fi máa mú kuru pẹ̀lẹ́ bá a bá fi wìrìwìrì rẹ́dà lórí kọ́ ni máa gé yàn lọ́wọ́ ni bó o bá bó o bá fẹ́ kẹ́lu bàbá àyọ̀ bọ́ síbẹ̀ á sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni o. ọ̀dà lẹ́yìn ṣíṣe ṣíṣe tún kù wo ìwọ gangan náà lálọ́ ẹ wo bàbá mi ò sá o tó bá ti jẹ́ pé nípa ká lè rí bàbá mi ni anything tẹ́ bá ní kí n ṣe mo ṣe tán láti ṣe. ó fi kí ni. anything tẹ́ bá ní kí n ṣe mo ṣe tán láti ṣe mi ò sá. ẹ̀mí rẹ gbé. ẹ̀mí mi gbé sá. ara rẹ gbà. ara mi gbà. kò sí wàhálà màá jẹ́ kó fẹ́ràn bàbá rẹ lóòótọ́ bàbá wa jẹ́ bẹ́ẹ̀ ìyókù dá mi wọ́n parí iṣẹ́ kan wọ́n parí rẹ̀ sí ọlá bí n bá wá parí iṣẹ́ sí ọlá tán ibikíbi tó o bá ti rí ibikíbi tó o bá ti rí ibi tí bàbá rẹ wà àmì ara ó sọ ó sì mọ̀ pé bí báyìí ni bàbá rẹ wà ṣùgbọ́n o bẹ́ẹ̀ ni rẹ bá gbé e. ẹ̀mí mi gbé ẹ̀mí mi gbé a ní kò sí nǹkan kí nǹkan tẹ bá ní kí n ṣe káṣá ti rí bàbá mi ni màá ṣe ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ ẹ rí bàbá mi kú ẹjọ́ ẹjọ́ please help me ẹjọ́ sir. ọ̀sẹ̀kẹ̀lẹ̀ ọ̀pẹ̀ gbó ọ̀nà gbàjẹ́ ọ̀pọ̀gbọ̀n ọ̀sẹ̀ kẹlẹkẹlẹ ọ̀pọ̀ àdọ́ta adíá fún àgbà tí ó ṣògùn kàmọ́ eléyìí tí ó máa jẹ́ wúriwúri nílé ayé adíá fún àkekèé eléyìí tí ó fìlù ṣẹ́gun ọ̀tá wọ́n ní kó gbéra lẹ̀ ọjà rẹ ẹ̀gbọ́n ni kó ṣe ó gbẹ̀bọ̀ ń bẹ̀ orúbọ ó gbé èrò àtòkésù ó tù kèpẹ́ ó bẹ́ẹ̀ ní èdìyàn ìjì àkekèé ni ó fìlù ṣẹ́gun ọ̀tá ó kàṣà ìṣẹ́wọn mọ́tẹ̀ sẹ́ńwẹ́lẹ́ ó kàṣà ìṣẹ́wọn mọ́tẹ̀ sẹ́ńwẹ́lẹ́ ó kàṣà ìṣẹ́wọn mọ́tẹ̀ sẹ́ńwẹ́lẹ́ okàfà ìsẹ́wọ̀n mọ́tẹ̀ sẹ́wọ́lẹ́ arágádágbá òṣùmọ̀rì òṣùmọ̀rì náà arágádágbá adíyáfòrò pẹ̀lú jù igi gbogbo tí í soje ọjọ́ tí gbogbogbò gbogbo igi gbogbo ọ̀pẹ̀ wọ́n ń bá roko sọ̀tẹ́ wọ́n ń bá roko sọ̀tá wọ́n ní roko òní dàgbà wọ́n ní roko òní gbérí wọ́n ní ó gbéra ńlẹ̀ ọjàre ẹbọ ni kó ṣe ìrókò gbẹ́gbọ́n bẹ̀ orúbọ ó gbèrò àtúnké sòótù kì í pẹ́ o bẹ́ẹ̀ ní èjìnà ẹbọ tá a gbé fún roko ara ló wúré tí ń san wò iṣẹ́ tá a ṣe fún ọ yìí àfi sọ ọ́ dakọ ni ó ti kú ò lábọ́ bó ti wà yìí sọ́ǹgbọ́n mi bọ́ọ̀ bá wa délé ọ̀ gbọ́dọ̀ wẹ̀ èèwọ̀ ni o èyí ṣerú iṣẹ́ báyìí fún èèyàn kí èèyàn kúndélé kó tún wẹ̀ o èèwọ̀ ni o bàbá wa délé tẹ́tọ́ sùn ọ̀hún làálàá dandan ni kí lọ gbọ́ tí mo wí o ọgbọ́dọ̀ làálàá ni bọ́ ọba tí wọ́n lọ́la òun ọgbọ́dọ̀ gbàgbé o ọgbọ́dọ̀ padà wá rọ fún mi torí látara àláhùn òun láàfin máa ń tà fẹ́ ṣe gangan iṣẹ́ tó kù lẹ́yìn eléyìí kò jù bẹ́ẹ̀ lọ ọgbọ́dọ̀ gbàgbé o kókó báyìí láàárọ̀ fáadìtì o ọjà gbéra ńlẹ̀ ìléyà. mo ṣe lálàá yẹn nìyẹn. Ah! ó sì dá ọ lójú wípé ẹni tó lórí ojú rẹ̀ ó ṣojú ẹni mímọ́. kò ń ṣe ẹni tí mo mọ̀ rí sà. ẹ padà náà ẹ kí wàá lórúkọ rẹ gangan. Ah, lóòótọ́ ni kí ó sorúkọ ẹ̀ fún mi àmọ́ mi ìrántí. ọ̀ rántí ah, bíbó ó yẹ kó rántí. Ah, ó yẹ kó o mọ̀ pé orúkọ rẹ̀ gangan orin tá a fẹ́ fi ṣe ah, yà á rántí ni o. ẹ wo bàbá kò ń ṣẹ̀bi mi àmọ́ ẹ má wẹ̀ wípé ojú àlá ni kò ń ṣojú ayé ni mo ti pàdé ẹ̀ ìrántí kò ń ṣe gbogbo ẹ̀ náà ni. ojú àlá ni ọ̀dà ọ̀dà ọ̀dà bẹ́ẹ̀ bá kókè dọ́ba kan sálẹ̀ ó tún níbi táwọn àgbàlagbà gbé sí wọ́mi ṣètò ọba fojú gan ni rẹ̀ lójú ayé tó o lè dà. Ah, máa dààmú máa dààmú. ọ̀dà olódú. ó yẹ kí n dààmú. ọ̀dà olódú bọ́ bá débẹ̀ fọkàn rẹ balẹ̀ àwọn tó la yóò fún wa ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní ká yìí kókó bámúbámú adíyẹ fún atari kan tí kì í di tiẹ̀ láàbọ̀ bẹ́ẹ̀ ni àwọn tó la yóò fún wa ṣe àwọn ìyá mi àpàkí àlàkí alágbogbo dẹ wọ́n tì wá lẹ́yìn wọn ò ní tì wá lójú wọ́ ọ̀rọ̀ ti tán níwọ̀n bá àgbà tó ti dá ọ lójú pé bọ́ ọ bá ti fojú gan ni rẹ̀ ọ̀ dààmú ẹ̀jẹ̀ ti ṣe ah, bẹ́ẹ̀ ni. ẹ ṣe o ẹ ṣe bàbá ojú mi tí mi ò ní jọ nítorí ọgbọ́n mi. ẹ ẹ lọ́gàmí lọ́gàmí báwo ni ṣe wọnú compound àti wípé ta ló rán ẹ kí ni mission ẹ nínú compound yìí kí ni mission ẹ nínú ẹ ta ló rán ẹ. kò sẹ́nìbọ̀dì tó rán mi o ẹnìbọ̀dì ò rán mi. kò sẹ́nìbọ̀dì tó rán ẹ sórí tó lè wá rí o títí agbọ́ngbọ́n mò ń ṣe o èmi sẹ́gò ní gbogbo náà ń pè sẹ́gò ẹni tó ń rún ẹ ó yẹ kó sọ fẹ́ pé sẹ́gò tó lọ báyìí o apààyàn ni o èmi ò ní sẹ́gò jùjù kí n pààyàn lọ ẹni náà ti mọ̀ ẹ́ pé máa pa ẹ́ ah. o ti lọ sẹ́ẹ̀ nǹkan lóbi kọ̀ọ̀kan ṣe sí ni pé mo fẹ́ kí wọ́n nìkan kú lásán kò fún mi láìdírẹ́sì ẹni tó ń wọ̀ ẹ́ tí wọ́n bá pa ẹni yẹn má dẹ̀ pa family ẹ lọ pàdé ní the last time for the last time kí ló wá ṣe bí ìgbà náà ẹ̀. bíjẹ́ẹ̀tì kò jáwèrè kò sí gírí ó fọ̀ wọ́n ní without any mission ṣọ́gbọ́n tí anybody bá rán ẹ àwa máa rán ẹ lọ sí ìrìnàjò ah, tó orí wọn gbà yìí ọmọ rẹ níṣẹ. idiọti ọgbọ́n ẹ̀kọ́ yìí ń kọ́ta orin kiri bó ṣe wọlé kò sẹ́yìn tó mọ̀ spy ni mo lè ń ta ọdẹ tàbí kí ni mission ẹ̀ nílé bọ́ọ̀lù ṣe wọnú kọ́mpánì kò sọ fún wa nítorí mo máa gbẹ̀yàn burúkú ni àlùmọ́tò fà mo kàn dókè jáde nǹkan fún ipa ọṣọ kí n pa kí ló ṣe gbọ́ wọ́n yìí káwọn ẹ̀ wojú mi kí ló wọ́pọ̀ ẹ̀. Rẹ̀múlẹ́kún lórúkọ mi ma. Rẹ̀múlẹ́kún. Láì ṣètò ẹ̀yìn má dára yín láwọn. Bí mo gbéra yín lọ́kọ̀ òkè, iṣẹ́ lélẹ̀ ìwá wa gbogbo tí ń rò lọ́kàn pátá mo gbọ́ àti jẹ́ àti mu ló gbé dé àyè kò sí ti ẹni èèrà yìí kò sí tó lè ṣe ẹ wò ó ti yẹ dá yóò wúlò bẹ́yìn bá ti rí iṣẹ́ yín tí mo kéde nìkan ló léwu òun mọ̀ sí kejì. alákìjà ẹ jẹ́ ká wé sí ilé ìdánù àmọ́ ẹ ká pé ilé ìdánù oníkan tó ń ṣe. nǹkan mú yín ni. Ah. ẹ yọ̀ǹda rẹ̀ fún mi ẹgbẹ́ mọ̀ bá mi gbà tó kò máa wò iṣẹ́ ló wá wá yóò sì lè ṣe ọ̀sìn ẹlọ́dàrà yìí àwọn ọmọ ṣe fàájì ìdílé nílẹ̀ nílẹ̀. ọlọ sí poison fáwọn will have a word for you. padà sí fọ́ńtà ọ̀dọ̀ bá rí fún àtẹ́ni wọn àtẹ́wọ́n tó sì ẹ máa mú wọlé ẹ pa ẹ lọ ẹ lọ ẹ lọ sí àná. àjànàkú tí kò fi ìgbà kankan túra lẹ̀ alákìjà obìnrin. ẹni kò tí wàá lọ gbẹ̀gbọ́ ẹ gbẹ̀yìn ṣé tí rẹ di ni lẹ́ni tó kọ́kọ́ pẹ̀. Ikú ìpẹta lójú ràn èyí bá sì darí sapá apálá pa ìlú àlàkalà wò báyìí lọ́sàn-án gan àbí oorun sọ́nù wo lèmi gan wá sí àásù àfi kí n lọ rí fi tó yà mí létí o torí jáfara lé o. ìyá mi bí ti ṣe yálà òun nìyẹn o wọ́n sì jẹ́ tí ń bà mí lérò gidi gan mo ṣe ní kí n sáré wá rán fún yín. ẹ ò fọkàn rẹ balẹ̀ ò séwu àlá lásán ni àlá mọ̀ sí gan àti pàápàá sórí ní téèyàn bá gbé sọ́kàn tó fi sùn ìnímọ̀ fi ń lálàgbà mi bóyá n tó kó tó sùn lójú ọ̀rọ̀ alálò àláhùn àti pé ọmọ rẹ̀ mi lẹ́kùn tèmi ń wò. Ah, n ò rò pé ó lè ṣe gbogbo tá à ń sọ kò sí nǹkan kan wò àlá lásán ni ọkàn rẹ balẹ̀. tí yín hmm. ìyá wa. àlá lásán ni bọ́fọ̀ bọ́fọ̀ kàn sí bọ́fọ̀. ìyá mi ogún jù kí ni ó ń ṣe gbogbo mi o sì jáwọ́ nínú ọ̀tẹ̀ o sì jáwọ́ nínú ìbàjẹ́ dákun kí ni rẹ̀ mi yẹ kó ṣe fún ẹ̀ gangan náà kí ni ó ṣe fún ẹ gbogbo ìgbà. Ah, ah kí a ló dé. ìyá mi ah. má bínú. kí ló dé. má bínú. sọmọ ah, pariwo lé lórí ni torí ìkíni. ìyá mi àbẹ́rẹ́ à ń torí àjà jà àjà níta ní ń jà ní kùlé òun. ajá ah. ewo ajá ewo ohun tó bá ṣe ni kó o sọ ká sì bá wí ká bá wí. ẹ̀yin ọmọ yìí tí àbẹ́ mo mọ́ sọ fún yín pé ẹ gbọ́dọ̀ bára yín jà èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ jára yín yàn kí alóde tẹ́ wàá máa jà lórí tí ò tó nǹkan lórí rẹ̀ nílẹ́kún kí kíkí ni ó lè ṣe bó bá jẹ́ òun yóò dá wàhálà alẹ́ láàrin yín tí ẹ̀yin méjèèjì ó fi wá máa wọ̀ yá àjà èmi ò ní mọ̀ lọ. ẹ ẹ dàpọ̀ máa ṣe bẹ́ẹ̀ ní burúkú ni kí n máa ṣe bẹ́ẹ̀. ẹni ní kẹ́ ẹ wá mọ̀ bẹ́ẹ̀ ti fara má jẹ́ kí nǹkan tí ò tó kọ́ dá wàhálà alẹ́ láàrin ẹ fara yín mọ́ra ìwọ náà kò sì lè gbọ́n rẹ lẹ́gbọ̀n mo yàjú sí o ìwọ náà fàdúrò rẹ mọ́ra tọ́wọ́ rẹ̀ lẹ́kùn òye ó tó nǹkan lẹ́wájú yín lẹ́mẹ́kún tí mo sì ń gbóhùn náà rèé kó lè ṣe gbogbo ń tà ń wí. Ah, àbí. kó lè ṣe ẹ ẹ mọ̀ dá wàhálà lẹ̀ láàrin yín ẹ dákun ẹ gbọ́dọ̀ já o. ẹ má jà sí wáyé tì. ẹ ṣe gbọ́dọ̀ gbọ́ ìyá wa ti ní kò sí nǹkan kan nǹkan tó bá rò kó kó dára wá. kò séwu kò séwu pèsè ẹ̀mí ẹ̀kú èrè tẹ́lẹ̀ ìlú mi tọ̀ àpò ọmọdé ìlú náà. ọmọ tó ká bí oró ni tèbé bímọ ọbọrọ ọká bímọ ọbọrọ ìran àjànàkú kan kì í yẹra ọmọdé yọba bí. bóòlù tí ọ̀sá dé jà bí mo ṣe ní kọ́ ọmọ lò síbẹ̀ náà ló lò. ẹ bàbá mi ò jẹ́ dẹ̀já bẹ́ẹ̀ ṣe ní kí n máa lò gan-an ni mo ṣe ń lò ní kí n máa lò lẹ́ẹ̀kan lọ́sẹ̀ bẹ́ẹ̀ náà ni mo ṣe ń lò. ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀. àmọ́ bàbá ẹ má bínú sí nǹkan tí mo fẹ́ béèrè yìí kí ni ìdí ẹ̀ gangan tẹ́ fi ní pé kí n máa bujọ̀ sómi wẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀. ọmọ sí o ẹyin ọ̀dà ẹni wá béèrè ọ̀rọ̀ òun ló fẹ́ díẹ̀ gbọ́ n ó sì ṣàlàyé fún ọ. wo mi bá gbàgbé sọ ọ́ rántí pé jòdì ìtọ̀wádọ̀ mi tí mo ní bọ́ bá lọ bó o bá rí ẹni tó yẹ kó o rí àmì ara ń sàn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. sọ wá rí obìnrin tó wà lọ́dọ̀ rẹ̀ alágbára èèyàn ni o ikú ni kì í sàrùn. sórí hmm. nǹkan kí nǹkan tó o bá ń rò lọ́kàn gbogbo ẹ̀ lórí o bọ́ ọ bá ro dáadáa ó rí o hmm. bọ́ ọ bá sì rò kan yòókù tí ò má jẹ́ parọ́pọ̀ gbogbo ẹ̀ lórí o ìdí náà tí mo fi ní kọ́ ọmọ ìfìyọ̀ sínú omi lóòrèkóòrè kò jù bẹ́ẹ̀ lọ. sí ah. ọ̀lẹ́ àmọ́ ju gbogbo ẹ lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni o ọ̀kọ̀ọ̀kan báyìí láàyò ṣẹlẹ́kù o pẹ̀lẹ́kùtù báyìí la fi ń ta múkùrù pẹ̀lẹ́ o mo fẹ́ kó o yàtọ̀ ní pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Hmm. bàbá sẹ́yìn náà ṣe lè imagine kí èèyàn kan tọ́lọ́run dá kó dẹ̀ sọ bàbá mi kan sọ di ẹran tí ò bá ṣe ìtẹ́ni pé kì í ṣe sùn máa fi ìgò máa fi báyé wọn jẹ́ máa gún wọn yánnayànna. ẹ ẹ wọn òrìṣà má dẹwò ọjọ́ tẹ́gùn dẹwò ọjọ́ ìrasọ kálórí egún ọjọ́ tí kò ló dẹwò ló sùn lórí ìyẹ̀pẹ̀ ah má dánwò àìgbọ́dọ̀ jẹ́ ká tó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí n tá à ń fẹ́ ó lè bá a tẹ̀ wá lọ́wọ́ sọ gbọ́ mi wọ́n fẹ́ kọ́ ọ tẹ̀ lọ́rọ̀ mi o àmọ́ kó o tó lọ ó ní àṣejẹ kan tí mo ti ṣe kalẹ̀ ìwọ mo sì torí ẹ̀ ṣe kalẹ̀ fún ìwọ ló sì jẹ́ ọ wà ní kánjú o mi ò kánjú ẹ̀yin lọ rèé dúró dè mí jẹun mọ̀ ń bọ̀. ẹ ṣeun bàbá. àbẹ́ẹ̀ ah, ah. máa gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹyẹ òun ó gùn wọn ní gò yóò gùn ó gùn kúgùn ṣé tó wá kàn nù ṣé nǹkan tó kànú. ọ̀dà. ọ̀gá o ah, ṣé bí ọ̀dẹ ṣe ń gbà bí ọ̀dẹ ah, ọmọ ó ti pẹ́ láti gbọ́ látọ̀dọ̀ bàbá o. àwa ò lọ sọ náà ta ló ń sọ sọ̀rọ̀ kí n gbọ́ ta ló ń sọ̀rọ̀ nípa ẹ̀. látọ̀dọ̀ mákindé ni bàbá. kí ló ṣí ẹ mákindé wo ṣíyàn tó lánàá ló lé ní ṣíyàn tó lé ní ló máa dùn ọ̀la kí ló ṣe é ń ṣe bí bọ̀ báyìí bẹ́ẹ̀ ni a ti improve ló ń gbọ́ yẹn a ti kó ń bẹ́ẹ̀. bọ̀ kò ní ẹ ká tún bá. kó ló yẹ má padà síbẹ̀ mọ́ má padà síbẹ̀ mọ́ lógo area kí ló ṣí ẹ̀. ìbílẹ̀ wà ah. mo rí abọ́tẹ̀ fi jẹun lórí dining table mo wá lọ síta mo expect pé kẹwàá nu compound kẹ máa ṣọgbà kí lẹ wá ń ṣe ń bí ẹ jẹun tán ẹ fi duty post sílẹ̀ what's going on. bàbá mm. ó ní nǹkan tí mò ń reason. kí ló ó yẹ má reason kí ló reason. n kò ń rò pé ah, báyìí kò fi mákindé lẹ́bẹ̀ẹ́ bàbá. mákindé mákindé. àti gbọ́ látọ̀dọ̀ ọmọ rárá. mákindé mákindé mákindé who is mákindé. ọ̀gá wa bàbá tó train ní tó. tó train bàbá ẹ olórí burúkú ni ẹ ṣé mi jẹ́ wrestler àbí boxer tó ń train ni ṣé o sì ní lọ́jì mi tó ń train mi ni ó ni kàlọ́tẹ̀ bàbá ẹ èmi tí mákindé rí pé utility player lélẹ́yìí tó sign ni ṣé o mọ̀ pé tó bá sign player orí time tó máa dé contract máa expire ni contract máa tiẹ̀ ti expire ìwọ ló ń train ṣorí pé lórí burúkú ni ẹ wèrè ni ẹ mo dẹ̀ ti ń lálàá sí ẹ wàhálà tí mò ń lálẹ́ ìjọ mẹ́ta ìpa ẹ ó ń ṣòdí pé máa kú ikú mo rí kú ikú kan rìn lára ẹ ikú ikú ikú ikú ikú ọ gbé ẹ kúrò nínú gọ́tà kó wá jẹun níbi tó da oní gọ́tà ló pè é àbí gọ́tà ẹ ló máa padà sí i ṣùgbọ́n máa fi mákindé wé mama alákìjà ni ẹ́ láti ìgbà tó ti wá sílé ìta tí ń bá mama gbé ṣé bẹ́ẹ̀ tó ti fún wa ojoojúmọ́ owó owó owó owó iye òtó ẹ òun sọ̀rọ̀ mákindé tó jẹ́ bí ẹ ni. na listen to me màá pretend ẹni tí o gbọ́ nǹkan tó sọ ni when next ṣo gbọ́ mi when next tó bá tún mention orúkọ mákindé yẹn níwájú mi ọmọ kan tí mo lè ṣe o as a matter of fact mo kọ́ ẹ máa ṣe máa fẹjọ́ ẹ̀sùn mọ́mà tí mọ́mà bá jí tálákìjà bá jí máa fẹjọ́ ẹ̀sùn tálákìjà bá ní kí n pa mo nílò gan mo nílò gan ó mọ̀ pé oríṣiríṣi ló wà lọ́wọ́ mi mo nílò gan bọ́kú kò fẹ́ bẹ̀rẹ̀ kí ló dé lọ́wọ́ pẹ̀sẹ̀ kan fifty two percent of vision ẹ̀fí ẹ̀rọ tí fifty percent jọ. what nonsense mákindé kọ agarawu ni wèrè ìgbàkidé làbẹ́ ìjà kí ló kọ́ bá ti mákindé. Launch the parade o. ológìní tí gòkè ajá ojú tó lé. ojú mi iná ni mí o n ò mojú ẹni mọ mi rárá ìjì ti rí mi pẹ̀lú wò láti kó kóhun jẹ́ àdìsá ò mọ́lẹ̀ kó wò kè ní ìlọra yìí mọ́. a dáa fún ọ ká ń jẹ́rọ kẹ́kọ̀ọ́ àyà ni ká ń kúyọ fún ẹ tó ní tọ́bi òṣòro wá wọ́n ní ayé dùn ni kó o máa pọ̀ kó wá jáyé bẹ́ẹ̀ ni wọ́n ní ayé dùn kó wáyé wá jáyé ni wọ́n á máa fojú di mí àyà ni dákú máa fojú di mí kékeré àkékè ni mí gbogbo ara mi kìkì jẹ́ ọlọ́ kékeré ìṣẹ̀bẹ̀ ni mí ẹni tí n bá ta ikú ni ah, àyà kú ọ́ mo dúró ẹrù mi ò bá ọ́ sọ̀rọ̀ náà ayẹ̀ ni mo fẹ́ tó bá dọ̀wọ̀. ìwọ́n pàṣẹ ọjọ́ yìí ó sórí wúlò ah, àdìsá wọ́n bẹ́ sí mi mo dọ̀gùn lára rẹ o mo bọ̀ àkójẹ lára rẹ o. ayọ̀rí dẹ́kun ah, sórí rẹ burú yìí fáṣọ ń sàṣì ẹni ní èdè ayé bá tiẹ̀ ń bí ẹ̀ tó yẹ kíkọ̀ fún máa jẹ́ ayé máa kú ọ ó sì dúró síwájú ẹ̀mí àdìsá ó sì ọ òun dún ọ òun dún ó fẹ́ ṣòfò ni ó fẹ́ ṣòfò ni wọ́n bí ọ. ó bá tiẹ̀ wọ kankan ó sì wé pé ó bá mi ní ayé ni mo bí àdìsá ni mò ń jẹ ìwọ ní àyà ni mo sọ ipá ayé dùn àyàní máa bọ̀ ní ayé wọ́n jẹyé ìgbà náà wá kọ́ oh! ìgbà náà kọ́ pé wọ́n ọbẹ̀ ọbẹ̀ mi náà. ìtọ́ ní gbogbo oyún. mò ń pàtó àyàní ò ṣòfò ò ṣòfò mo wá sí pèlè bí òkú jẹ́ mo sì kò jẹ́ mo fọ́ mo wá dán mo wọ̀ ọ́ àyàní orúkọ orúkọ mo wá lọ́ọ̀ọ́. agogo ń là ń gbóhùn agogo dùgbẹ̀dùgbẹ̀ ń là ń gbóhùn akèrègbè owó galegale tí ń bẹ lálẹ́ di ayé ọ̀gẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ẹ máa bá mi wọ́ àlàní àti àdìsábọ̀ ọ̀gẹ́rẹ́rẹ́ ẹ bá wọ́ wọn wá ọ̀gẹ́rẹ́rẹ́ ẹ wọ́ wọn wá. ọjọ́ kí ló ń wọlé ẹ̀yin wọlé. mo sọ fún yín mo wí fún yín pé ẹ gbọ́dọ̀ bára yín jà kò sí nǹkan náà tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ lóde ayé tó lè mú yín kọjú ìgbà síra yín kí ló wá mú yín. Ah, ìyá mi nígbà ọ̀rọ̀ ọjọ́ mi ni ìgbésọ yẹn. bẹ́ẹ̀ ló lẹ̀ ìwọ ti dání mo bá yín sọ̀rọ̀ ẹlẹ́nu mìíràn ṣé ẹnu mi ò fẹ́ ká yín wà ní kí ló wọ wọ́n fẹ́ fẹ́ lọ o fẹ́ fẹ́ mọ ayé lára ni o fẹ́ ká tó fẹ́ fẹ́ ọ̀dà ni ẹ wọ́n dẹ̀ o ẹ wọ́n dẹ̀ bínú ẹ mọ̀ mí o ẹ mọ̀ mí o ẹ̀kúnra yín wọ́n ní yàrá yín lọ ipò òsì gbọ́dọ̀ gbọ́ pété. ẹgbà káfẹ́ ti bí ọmọ orí fi ìgbà kankan túra lẹ̀. alákìjà obìnrin bí ọkùnrin. alákìjà alákìjà alákìjà alákìjà alákìjà gbogbo alákìkì ó dùn. bóyá kó yọ èmi náà bọ́ gba aládùúrà pé gbogbo ohun tó fẹ́ lọ́kàn rẹ̀ yóò wá sí ìmúṣẹ. àdìsá náà ni yóò jáde orí rẹ̀ òun náà ni yóò ṣọkọ rẹ̀ kalẹ̀. àbí n tó ọfẹ́ náà kọ́ ọ́n bíbí n tó ń rò lọ́kàn ni gbogbo n tó rò lọ́kàn pátá mo gbọ́ bó ṣe fẹ́ náà ní òrì àdìsá náà nǹkan ẹ bá ń pè ní mo fẹ́ bá ní gbólóhùn ní ó bá mi ní ìwé sí káàlù káàlù. ẹ máa bá ẹ ẹ máa kú sí bí ìṣètò wájú ìṣèpọ̀ kan gbé àfi ẹni fẹ́ ṣẹlẹ̀ ní ọwọ́ ìkórè ẹ̀ anybody tó bá gbórí lókè àrímọ́ lórí rẹ̀ o. ọlọ́pàá ẹ ṣe gbogbo wọn sọ pé àwọn olè jà bíbá ẹ sí i. ẹ wo wọ́n ẹ̀ ṣe bọ́ ní tinubu ẹ̀ kò possible now tí ṣe point two and ibẹ̀ yẹn níbi olóko òwe mi wá kí wọ́n búùkù lọ́ọ̀ fún gọ́ọ̀mẹ̀ntì ọ̀fẹ́ ṣe ẹjọ́ náà àbí àwọn kábíyèsí tó kọjá sí i. Ah, ó lè já wọn ó lè já wọn. àìtó kẹmí náà sọ ọdún náà ń sìn ọ̀gá ẹ̀ kọ́ ẹ kú ṣeun ọmọ kẹwọ náà àmín máa ń fa àtàǹpàkò ń dáadáa. ìyá wa nǹkan kan ni mo mọ̀ tó dá mi lójú nígbà tó bá jẹ́ pé àyànfẹ́ yín wà ń bíbá yìí ni ẹ ti ẹ̀ ní ojú ráyè tèmi ẹ ní bá mi ṣeré. àyànfẹ́ mi táwa la àyànfẹ́ mi ó wá lámọ̀ wípé àlàní ni ayò ọkàn yín òun làyàn fẹ́ yín. <laughs> tẹ̀mí lẹ́kún ọ̀kàrẹ̀ ọgbà àmọ́ kọ́mọ́yọ̀ lẹ́nu pé wọ́n tún sọ pé ọ̀gbà hmm. lóòótọ́ àlàní tó ń wò ó mo fẹ́ràn rẹ o mo fẹ́ràn rẹ gan torí àdìkẹ́yìn ẹni hmm, ọ̀rẹ́ ẹni ni. <laughs> òun ni mo bí tó kéré jù sóhun nítorí náà mo fẹ́ràn rẹ̀ àmọ́ ibi tí mo ti wá tún ní ọ̀gbá ni pé bí ẹ̀sùn tọ̀rọ̀ ọkọ tó fẹ́ fẹ́ nǹkan kankan láàyò mi ìlànà fẹ́ mi àdìsá tó ń wò ọmọ mi ti ń gbẹ̀yìn hmm, kò sí tí ó mọ̀ pa rẹ̀ kò sì sí tèmi náà mọ̀ pa rẹ̀ yàtọ̀ fún pé láàrin ìgbà sọmọ ah, àdìsá eh, eh, kódà mo nífẹ̀ẹ́ rẹ̀ bí okun ẹ̀mí mi hmm, òun náà sì nífẹ̀ẹ́ rẹ̀ nítorí náà kọ́ òun láàyè mi. àmọ́ àyè mi náà làlà níbọ̀ tí rí o ìwọ gan-an tó jókòó àyè mi ló jẹ́ ah. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àyè mi ní. Ah, ṣé mi ò ní ìyá wa torí tẹ́ ẹ̀ bá sọ kò sí tó fẹ́ gbà wípé ah, àdìsá ni àyè mi gbogbo wa náà la mọ̀ pé nífẹ̀ẹ́ sí Àlàní gidi gan ni. mo nífẹ̀ẹ́ gbogbo yẹn pa hmm? gbogbo ni mo nífẹ̀ẹ́ ṣe kárí ṣe ṣe ọmọdé rìn náà bá fà wá. Wa, gbata fẹ́lẹ̀ ibo, àárọ̀ ọ̀gá ẹni wọ́n ti dà, ibo lọ́kẹ́ wọ̀. Ibo lọ́kẹ́ wọ̀ wọ́n dà. Ẹ̀gbọ́n mi ò lè parọ́ fún yín. Kálẹ̀ kú ẹ̀. Bọ́dà mi ni. Ayé ẹ̀ máa bàjẹ́ tani bọ́dà ẹ̀. Gbogbo bọ́dà mi ti mi lọ, ẹ̀ mi ò lè parọ́ fún mi lè fún lóko. Lóòótọ́ la gbowó, bá ṣe n wọ́n dẹ̀ bọ́lẹ̀ wọ́n dẹ̀ gbowó jáde nínú mọ́tò ẹ ṣe ni tí mo lè máa parọ́. ọ ṣáà mo mọ ọ mo mọ mo mọ ọ mọ pé pásítọ̀ lèmi ò lè parọ́ fún mi olórí burúkú náà kò ní dáa fọwọ́ irun ẹ wọ́n lè yá ẹ ni so àwọn táwọn wú ẹ táwọn inú mọ́tò báyìí láàárín ọ̀gá ẹ nígbà tó bọ́lẹ̀ ẹ mo láti rọ ọṣẹ báyìí o irú fọmẹṣọ ò lélẹyìn náà ọṣẹ lélẹyìn náà kéèyàn jáde I don't like ẹ dà kirigiri bò mí ẹ dà kirigiri bò mí bí ọmọ ráyé bá rò kú wọn á dà kirigiri bò kú bí òkú bá kú ọmọ ráyé wọn á fi pósí bóyá àṣírí kúrúkúrú tó bójú ọjọ́ tó yẹ ká kúrò. kí ni parọ́ fún mi. Lẹ́tẹ̀rẹ̀, ìgbọ́n ní iṣẹ́ ìkàdá, ah. which one is like that? Ó ti mo ti trap, ó ti bọ́lẹ̀. Konga! Bring the money, bring the money! Konga! Ah! Gbọ́dọ̀! Dá! Wájú! Wájú! Wájú! Hey! Shut up! Bẹ́ẹ̀ni dákẹ́. Ah! Accountant tàbí kí ló ń pè é? Èmi ṣégo èmi ló ń lo sí mi àìsí ló sí mi ló sí mi fún ayé ẹ máa bàjẹ́ ni kò dẹ̀ ní dá fún babaláwo tó ṣe kú ẹ lọ́wọ́ ìsẹ́nu wa mo ti kú o. yé ọ̀rọ̀ kí sọ́kà pàdé yàgò rẹ̀ sọ́kà ọ̀gá yóró ọ̀gá ọ̀gá ọ̀gá mi ti bá mi bá ọ̀gá. calm down calm down kí ló ṣẹlẹ̀ yìí. ọlọ́pàá ọlọ́pàá ẹ̀wò kiri ti bàjẹ́ ó ti bàjẹ́ bọ́ọ̀tà àwọn olè ní àwọn olè ní àwọn olè ní wọ́n bá wà ní ìsìn ẹ̀wò wọ́n ti pa ọ̀gá àwọn ọlọ́pàá ọ̀gá wọ́n dẹ̀ tún ti gbówó lọ jẹ́rìí pé tèmi ti bá láyé. wọ́n ti gbówó lọ tèmi ti bá jọ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá tó yẹ kí ní ìyàwó kò wọ́n dá. kíjà gbogbo ara kìkì ogun. èmi lẹ́kùn èmi tó wù yìí èmi ni wọ́n ń pè ní àdìsá ọmọ alákìjà alákìjà tí ò ṣe é kọlu ká má parọ́ ká má ṣe kí. ó rẹwà lókè mi ṣé tó jù rẹ ni kí n sọ ni àbí tẹ̀yìn rẹ tó funfun mẹ́rọ àbí tó jù rẹ tó kún régé tí ò sí dọ̀tí èmi yẹ kó ara rẹ mo mọ́ tó tó tó tó bá máa pe àwọn adúrẹ́wà dúdú pills dúdú tí ò lè kó tí ò ní ṣá nítorí tọ́jú ogbó báyìí wọ́n ṣe máa rí ní òwà náà. Hmm. Àdìsá, you and your sweet mouth. Hmm? Èmi ò lè bọ̀. Níwọ̀ àti ẹnu ẹ̀kọ́ jọ yìí má fi pa mọ́. Èmi ò lè máa dùn ún ní àdìsá. Àwọn tó mú inú bá dá kárí, ọmọ ìwọ̀n bá sùn ká sọ, èmi hmm. lẹ́kọ̀ọ́ ojú mm-hmm. ìwọ náà bàjẹ́ lọ́wọ́ ìwọ ni ọmọkùnrin tí gbogbo àwọn ọmọge tí wọ́n pàdé lọ́nà ọ̀rọ̀ wọn ní tẹ́lẹ̀ yóò bàjẹ́ ọ̀pọ̀ ẹ̀. a sì jẹ́ a sì jẹ́ àná ojú ò ayé tí ẹ mi in ní wọ́ ọtí nǹkan kan pàtó ní fẹ́ fún mi tí mo bá wá fún mi tán àmì èmi àti ẹ̀wọ̀n ohun tó

ìyá kí ló dé tó fẹ́ dán mi wò. Ah, rárá o mi ò tó bẹ́ẹ̀ mi lè dán yín wò. kò tiẹ̀ tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ ẹ mélòó ni mo ti sọ fún ọ wípé kọ mọ́mọ́ fi yọ̀ sóúnjẹ fún mi pé mi ì jẹyọ. mi mọ bí ọ̀yẹ́ ṣe já. ó ti yé mi ó yé mi mo fẹ́ wò pé ká ní mo tiẹ̀ jẹ́ yọ nǹkan kan ṣe mí àbí. ah rárá o. ẹ kò tiẹ̀ sí kò sí ní tó lè ṣe mí bí pẹ́pẹ́yẹ bá jòkúta omi ní fi ń ṣù sọwọ́ ilé tó sínú ọbẹ̀ eléyìí gbàgbàgbà ìwọ wà jẹ wọ́n jẹ tí wọ́n ló wà rí pé kò sí tí ó ṣẹlẹ̀ tó sí ibi tán bá ní gbé kí gbégbé mi má ṣe gbé ní gbé. ibi tán bá ní kí tẹ̀tẹ̀ mi má ṣe tẹ̀ ní tẹ̀ o. Ah. mo ní pé ibi tán bá ní kí gbégbé mi má ṣe gbé ní gbé. ọ̀kàrì ọ̀dàgbà ọwọ́ rẹ̀ ó sì kàkè wo gbogbo wàhálà tó ń ṣe yìí pátápátá ìṣù ọmọ òjìnà jẹ fún ọ náà. sọ wọ́n rí iṣẹ́ ṣe yìí ah! <laughs> ọ̀pọ̀lọpọ̀ awo tí wọ́n wà tí wọn ò lè ṣerú iṣẹ́ ṣe yìí Elédùmarè ń gbọ́ ìwọ ṣe láyọ̀ àtàlàáfíà tí ò ní ọ lára ah mo fẹ́ kó o dúpẹ́ lọ́wọ́ fa mo fẹ́ kó o dúpẹ́ lọ́wọ́ ọ̀pẹ kó o dúpẹ́ lọ́wọ́ Elédùmarè kó o dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ tó jẹ́ kó o ṣe tó o sì rí ṣe nírọ̀wọ́ ìrọ̀sùn kò jù bẹ́ẹ̀ lọ. bàbá ní ìsinyìí tí a ti mọ nǹkan tó fi ṣe àṣírí agbára yìí ẹ jọ ìgbà wo la fẹ́ gba bàbá mi ìgbà wo ni mo fẹ́ rí bàbá mi ó ti sú mi ó ti sú mi ó ti pẹ́ jù o. rẹ̀mí lẹ́kún rẹ̀mí lẹ́kún mọ̀ tó ká wá àkásẹ́yìn mọ́ àyín tó ti lọ ti lọ wò mí jẹ́ kí n ṣàlàyé nǹkan kan fún ọ sórí gbogbo sùúrù tó ti ń ṣe látijọ́ yìí èyí tó tún fẹ́ ṣe ní ìsìnkú tó èyí tó ti ń ṣe bọ̀ látijọ́ yìí wo ìgbésẹ̀ kan péré lókù tó gbé bọ́ o bá sì ti ṣègbésẹ̀ yìí tó o ti gbé tán ìwọ pè mí lórí aago bọ́ ọ bá ti pè mí lórí aago ìwọ fi iṣẹ́ tó kù fi kalẹ̀ fún mi èmi ni wọ́n mọ̀ tí wọ́n sì sí kó jù bẹ́ẹ̀ lọ. bàbá kí tinú ìgbésẹ̀ tí mo tún fẹ́ gbé ẹ jẹ́ kí n mọ̀. ọ̀dà di ìyá mi arákìjà obìnrin kan bí ẹgbẹẹgbẹ̀rún obìnrin òbẹ́yìn kan jà fi ọwọ́ gún gbogbo ara ayé lójú ìyá mi èmi àdìsá ọmọ inú ìrora ìrora ìyá mi ìrora o ee ìyá mi ìrora ìyá mi ìrora o ìyá mi ẹ dákun nǹkan máa yé ní ojú mẹ́ta yìí ojoojúmọ́ hmm. àti ń ara ògùn màlẹ. ìyá mi. ó fọkàn sí lọ́rùn kò sí tí ó arákùnrin dára gbà. ìyá mi tí mo mọ̀ ayákíjà gbogbo ìgbà ogun wa ogun sí èyí túra rẹ. bẹ́ẹ̀ náà mo ṣe wà mo ṣe wà níbi. ìyá mi rọra o. Hmm. ó gbàgbọ́ pé bá ara láti rí ọdún méjì sẹ́yìn kan náà ló tù mí lọ́dún àmọ́ kankan hmm, ò sí mi nǹkan ò ní sí mi. àṣẹ nǹkan àṣẹ àṣẹ òbí mi tí mo ní bàbá àwọn wà lọ kí n fi ṣe àgbo. mo ti rà mo ti kí àgbo òun gan fúnra mi. Ah, ọkà rẹ ọkà rẹ ọkà rẹ ó bá ti dé bàbá àwọn yọ wá kí n gbé ó ti bí ó ṣe rí. ìwà ìyá mi ìyá mi ń rọra o kọkàn ní ṣe yín o fojú sunkún yín o ìrora o ìrora ìyá mi. àjànàkú tí kò fi ìgbà kankan túra lẹ̀ alákìjà obìnrin bí ọkùnrin. alákìjà alákìjà alákìjà alákìjà alákìjà alákìjà ọmọ alákìkì òkìjà. ayé mi wà. èyí dá kókó yé mi látàlú. kí ni ẹ. àtàlú tí mo ti dé mi ò rí ìyá mi bẹ́ẹ̀ni owó yàrá mi títí pariwo wa. Àdìsá má bínú because látàmú náà yẹn náà náà ti rán mi wọ́n jẹ́ kó yé mi wípé àwọn fẹ́ lọ wá agbára kún agbára wọ́n dẹ̀ nínú yàrá àwọn gangan gangan àwọn gbà lọ sí ibi táwọn ti fẹ́ lọ wá agbára yẹn pé kí anybody kó má disturb àwọn àmọ́ tá a bá wá try ẹ̀ tá a bá rẹ́ni tó fẹ́ try tó fẹ́ jálẹ̀kùn tó fẹ́ wọlé ó possible kó gbàgbẹ́ lọ sọ́run wọ́n ṣe sọ fún mi ìlú tó ń sàlàyé ọ̀rẹ́ ti abíyá mi alákìjà alákìjà obìnrin kan bí ẹgbẹ́ obìnrin ni obìnrin kan fọwọ́ gbogbo ara rí lójú. Hmm, ó bá tún wá ìyá mi a sì wò sọ́mídìí a sì gbàgbọ́ lọ́wọ́ òmòdó alákìjà tó ń wù mí <laughs> àkìtàn ni tí obìnrin mẹ́ta. tí wàá rí báyìí wàá lè kéré mi báyìí wàá lè kéré mi báyìí. Ah fẹ́ tó lu ẹ tó bá dé wà bọ́ à dáadáa kọ́kọ́ kò ní ṣàwárí kó o ṣe dáa. àkínní tó ṣe. èmi kú mo máa sọ fún ẹ nígbà tí ìtọ́jú òun ló díẹ̀ báyìí ní kan kí ọ̀dọ́ máa ń pọ̀pọ̀ ní màkà mi ṣe kí máa rí ẹ. Adisa ó dá má bínú màá sáré lọ pípẹ́ ẹ̀ ń sìn. bàbá mi ṣe hmm, bàbá mi ṣe màá pípẹ́ ẹ̀ fún. ìrírí òyìnbó ìbò alágbára tá a máa ń sọ nìyẹn fún bíbí bá rẹwà jù hmm. ọkùnrin ò ní dúkú <laughs> ọkùnrin kò yẹ wá ṣé o mọ bẹ́ẹ̀ kí n tó dé tí àtẹ̀rẹ́ mi sọ fún mi. àyẹ̀wò ló máa ń kọ sọ. mo ti dé nìyẹn. yẹn sáré lọ bẹ́ẹ̀ ṣe kólú ẹ̀. a lè ṣe ojú òní tí mo bọ̀. Adisa, ó ní ìbéèrè kan tí mo fẹ́ bí Ìbéèrè wo ni? Ọ̀ṣọ́, jọ̀ọ́ ṣé ó ní ẹnìkan nínú ayé tá a wà yìí tó lágbára ju mọ́mì lọ lábẹ́ ọ̀nà. ìyá mi èmi lọ́kọ́ dákun ṣé o mọ̀ ìyá mi ni ìyá mi kéré lójú ẹ̀ ìyá mi nínú ajómirin tí ò ṣe é súnmọ́ àkàndá ènìyàn tí olódùmarè dá olódùmarè dá ìyá mi sọ́tọ̀ pé kó máa ṣe ti ẹ̀yìn ayé kó máa ṣe tòun lóhun mi kò sẹ́ni náà. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ dé tí mọ́mí ń wá agbára kiri nítorí obìnrin kan. wá agbára kiri nítorí obìnrin. ẹ rí ọ lójú yé mi. mo gbọ́ tí mọ́mí ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí fóònù nípa obìnrin alágbára náà. ta obìnrin tá a sọ yìí. èmi yóò mọ àwọn tó ń ṣe ń sọ ọ́ mo bó ṣe júwèé ilé ẹ̀ kódà mo ń lo owó lọ́wọ́ gidi gan. tó wá ṣe ní kàyéfì ni pé wọ́n ní obìnrin tó bá sùn nìkan ni agbára òkè sí lára wọ́n ní bóde ṣe wà yẹn ìbọn ló lè pa àmọ́ kò kì í ṣe ìbọn lásán ìbọn tí wọ́n bá ti rẹ̀ tí wọ́n wá fi aṣọ pupa wí lẹ́nu ìmọ̀ kòlókò ti yẹ àmọ́ nǹkan tó wá wúwo lójú ẹ̀ ni pé wọ́n ní kò sí ẹ̀dá àlàyé kan tó lè wọ inú ibi tó ń sùn sí ah, bí mo ṣe gbọ́ ara ta mí ara mi bùn máṣọ́ yìí mo dẹ̀ mọ̀ pé ìwọ nìkan náà ni ọ̀gá tó lè ṣe iṣẹ́ obìnrin ó ní mo ṣe fẹ́ kó jẹ́ ká gbèjà mọ́ mi kó o lọ bá obìnrin yẹn kó o ṣe bí ọṣẹ ṣe ń ṣojú. ẹ̀mí lẹ́kùn bí n bá gbọ́ ẹ yé dáadáa bí nǹkan tó fi ń yé mi ni wípé nítorí obìnrin tó ń sọ yìí bóyá <laughs> mi ṣe ìrìn àjò díẹ̀. tí mo ṣe gbọ́ mi. obìnrin yìí máa kàn jù gan. ìyá mi alákìjà òun ni olùdarí ayé ẹ̀mí lẹ́kún tí ìgbéraga kọ́ tó bá ń gbé pé ògùn wà ògùn pọ̀ ìyá mi ni kò bí bí aya boyún bá nínú ti kùn ó bá àwọn ìyá náírà kìjà pé oyún tó níyẹn o ìgbà ni ó ń bẹ nínú rẹ bó bá sì máa bí ẹ̀mí rẹ kàn wọ́n lọ́wọ́ ìgbà ni yóò bí. ṣé kò kò kò kò pọ̀ bákan ní etí rẹ ni ah, ah, ìyá mi ò ṣe orí rọ inú ọ̀hún bẹ́ẹ̀ inú ọ̀hún wò. bó bá wá jẹ́ bóun ni pẹ̀lú ẹ̀kọ́ arábìnrin tá à ń sọ ló ti kàn jọ̀gbọ́n. ǹjẹ́ o náà. ó wù ú bí oyin wò ó inú àsìwà jò hmm. kò ní mọ ibi tí wọ́n ti ń jò. sáà tèmi nìkan torí ìsìn gangan ló kàn fún ọba mi àwọn ọmọ kó ní ìwọ nínú ọjọ́ tó bá máa yìnbọn náà rí i dájú wípé ojú ẹ̀yìn méjèèjì ò ṣe mí. ẹ̀mí ẹ̀kọ́ tí n bá gbọ́ dáadáa tí mo gbàgbọ́ jù ohun tó fi ń yé mi ni wípé ojú èmi àtàrà bí ẹni yóò gbọdọ̀ ṣe mẹ́rin kí n tó dààmú mi. ọjọ́ náà ti dé kó dà ẹ̀mí ẹ̀kọ́ ó ti dùn mọ́ a ti dòkó. àdìsá mi ọ̀wọ́. <laughs> ọmọ tó jẹ ọmọ lọ kò sí wàhálà ọdún ìjọ kọjá lọ hmm, tàbí kí n gbé iṣẹ́ náà. obìnrin òyìnbó tó máa ń wí o. pé mo ní kó mú ọtí ẹ kó mú. pé kí n dàgọ̀ oògùn a máa kọ́ mi náà kẹ́kọ̀ọ́ ni mí. ìgbà tí mo ń tọ́ aláàdì sọ fún ẹni pé sórí ìbọn ó dàbí obìnrin ni èèyàn máa bóbìnrin pé tó bá understand wàá lè lo ìbọn o gbọ́dọ̀ understand ìbọn ẹ dáadáa kí ìbọn ẹ náà understand ẹ dáadáa it works together we understand the brother. dáadáa ìbọn i understand the eh, dada. We get èmi understand ìbọn gan ìbọn dẹ understand me. gan that is why tí wàá fẹ́ shoot flower tó wà lọ́hùn yẹn mo ní láti wò láti end nítorí mo mọ̀ nǹkan tí màá ṣe. ṣẹ́gun ṣẹ́gun ó ń dùn. relax o ti yẹ ìyẹn ló ń pè ní understanding o get now take this easy easy easy ìwọ náà yé target yẹn kò make sure pé orí orí flower yẹn. What what what kí ló ti what what what what what kí ló ń ṣe? Hey! Sàkú mi. Gbé àfarabalẹ̀. Mo ní kò wọ́n flower ọ̀dẹ̀ kí ló dé tí ọba kọjá ọbẹ̀ pààyàn ni. Kòkò yé mi ni. Àgbàdo ah, oh, ẹ̀ wá wá wá wá wá mo jẹ́ fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀. Kí ló ní láti kọ̀bọ̀ fún? Ó kọ pẹ̀lú pé kí wá pẹ́ bọ́ ṣe ń yìnbọn. Ó ní ìdẹ̀ náà ìwọ tó lágbára tó lágbára gan tó ní spiritual power tó ń disappear tó ń nọwọ́ sí ọba èèyàn dẹ̀ ń kú kí ló fẹ́ fìbọn ṣe. ẹ wò ségo ẹgbẹ́ tèmi èèyàn máa ń wá ìmọ̀ kún ìmọ̀ èèyàn máa ń wá òye kún òye mi sóye yín bẹ̀ yẹn tí n bá jáde téèyàn bá dojú kọ mí tí mi ò fẹ́ rí agbára mi tí n bá ti gbé e báyìí bẹ́ẹ̀ kí n máa gbé e, tí n bá já. ọ̀gá gbàgbé gbàgbé àwọn òṣèré lágbára wọ́n wọ́n fẹ́ máa lò kí ló ń lò fún àwọn tó fẹ́ máa lọ wéṣọ ẹ̀ lọ ra búlẹ̀tì búlẹ̀tì wọ́n gan ọ̀gá ó tó ṣẹlẹ̀ oògùn tó ní everything jẹ́ kó wà bẹ́ẹ̀ besides besides ẹ eh, mo ní nǹkan tí mo ṣe mo wà very busy tó bá dọ̀là continue training wọ́n má wọrí má kú ẹ lọ́la já sọ́dọ̀ là má wọ́n má wọrí èyí tó ti kọ́ lẹ́ni ti wà pa má rí ẹ lẹ́ta. ṣé gòkò tẹ kọ́ mi o ẹ fẹ́ dá o ṣé gòkò dá o alpha èmi nìkan mo wà nílé báyìí ṣé ti yẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀la gangan là ń bọ̀ nbẹ yẹn ẹ̀rìn ọ̀la gangan là ń bọ̀ nbẹ nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé tá a bá ti débẹ̀ tẹ́ ẹ̀ bá ti gbé yìnbọn ẹ má wọlé o tẹ́ ẹ̀ bá gbé yìnbọn ẹ má wọlé sí àfarabalẹ̀ ṣá ní ìdí pariwo ṣé ti yẹ ǹkẹ́ kò sí wàhálà yẹn. tí mo mọ̀ àwọn mọ̀ lólé. kí ló ń ṣe wèrè yìí kí ló máa ń ṣe mọ̀ pé kí ló ń ṣe ẹ̀ gan tó bá wọ̀ pé òní ibà ó ṣe fi jókòó sílé kọ́ra ti malaria fún ẹ kí ló ń ṣe ẹ̀ náà àwọn tàbí ṣiṣẹ́ ètò tó ẹ̀fà ẹ̀fà yọ̀ láì tó fi oṣù àwọn tàbí àbọ̀ kọ́tà ṣe ni ìwọ ikọ̀ iná ló máa fura ó máa fura kí ló dé gan tí kaba sá fún ẹ ni wọn àwa ti ṣe rọ́bìrì kó tó lajú o èwo ni èwo ni wèrè gan. mission làwọn afọ bíi ẹja fún ìsúnṣọ wa ìjọ tó yọ náà ṣé ẹ gbọ́ mi ẹni tó mọṣẹ́ yẹn ó ti lọ tó yẹ kó lọ kó kó kó òun fẹ́ kó òun fura ó fura. wà á fún mi tọwọ́ ẹ. ẹlẹ́ta ẹ lọ bẹ́ẹ̀ ẹ lọ bẹ́ẹ̀. ṣe ṣáàbù. sàdé ala ẹ jù tó bá fẹ́ balẹ̀ má jẹ́ kó balẹ̀ o trust me o mọ̀. Thank you wọ́n ná ṣìṣe ní í ṣe wúrẹ́ tí fi ń ṣọkọ̀ ìyá rẹ̀ kí alákìjà tó kúrò nílẹ̀ yìí kí àṣìṣe kó bá òun àtọmọ rẹ̀ ṣìṣe ṣìṣe ní í ṣe tí fi ń ṣọkọ̀ ìyá rẹ̀ ẹ jẹ́ kójú òtí kójú ti ọmọ rẹ̀ o ẹ jẹ́ kójú tì í kójú ti ẹbí rẹ̀ kójú tì í kójú ti gbogbo aráalé rẹ̀. tó yìnbọn ẹ bá wo gbogbo ọgbà yìí ó tóbi jù bá yẹn lè rọ o. gbogbo ọlọ́pàá ti sọ̀rọ̀ àyẹ̀fẹ́ wí ẹ̀ ah, ọlọ́pàá bẹ́ẹ̀ ni ọlọ́pàá ló yìnbọn ọlọ́pàá ni o ibo ibo ni wọ́n wá lọ báyìí. Ah, mo fẹ́ mọ wá mo fún àìwé ni láti escape. láti escape olórí burúkú ni ẹ ẹ escape lọ sí pẹ̀lú ìmọ̀ lọ́wọ́ samuel tọ́lọ́pàá bá yín ẹ̀bọ iye ọlọ́pàá bọ̀ padà owó ah, la fi ra bullet samuel. ẹ yẹ kí n ìyá mi ìyá mi o. Àdìsá ṣé kó lè dùn ọ́ tó bá ní kó pé bó ṣe ń rí wa bó ṣe ń rí rè ó ti pàyà ẹ̀ ìgbà tí ìyá ẹ̀ tó sọ bàbá mi di ẹran tó ń fọ káàkiri kí lè rí ṣe sí ó ti wá pàyà ẹ̀ ah! pàdánù. Èmi yẹ kó. Hmm? Ìwọ ni èjì tó dé mi. Èmi ni. Èmi yẹ kó. Èmi ni. Ìwọ ni. Àgbà ọ. Èmi yẹ kó àgbà ọ. Abisa London arrest. Sita Obi. London arrest. Máa try láti act funny. Torí gbogbo lẹ́yìn mo ti sọ̀rọ̀ àwọn pátápátá pẹ̀lú àwọn bọ́ọ̀sì. Sita Obi go. Move. Would you move? ẹni tá lọ́rùn ọba ò lè mú kò tí ì dá. tó bá láyà kó ṣèkà tó bá rántí ikú gáà kó ṣòótọ́ àbí ẹ̀rí tó gbìyànjú alákìjà náà ẹni tó ń fẹ́ rẹ̀ yéé dùnmọ́ alákìjà ti gbàgbé ni ọba bíi elédùnmarè ò sí kò sì sẹ́ni tó nídùú àdá tágbára rẹ̀ ò ká ẹni Elédùmarè bá dá tágbára rẹ̀ ò ká kò tiẹ̀ sí ìsìn omi ayé ṣe wá ní tó gbìyànjú alákìjà tí kò fi ràrí wọ́n lọ́rùn. bàbá arákùnrin mákindé tí alákìjà wá sọ di ewúrẹ́ ńkọ́. Hmm. èrè iṣẹ́ ọwọ́ mákindé mákindé jẹ bó ti yẹ pípọ̀ wá padà sọ fún wa pé ọdún tálákìjà kú báyìí òun náà ni mákindé fúnra rẹ̀ tó di ewúrẹ́ ló rìn ó sì dá lójú pé yóò ti gbà kúrò. Hmm. àmọ́ ọ̀kọ̀ọ̀kan ò yé mi o bàbá ṣé àti kékeré ni alákìjà ti burú bẹ́ẹ̀ yẹn ni. nítorí agbára tó lò yẹn ti pọ̀ jù ibo ló ti kó. iṣẹ́ ọmọ mi làákàyè rẹ̀ ìjọba. àṣẹ. Hmm. yorùbá bọ̀ wọ́n ní kò sẹ́ni tán máa bi léèrè tí ò ní rí wí. bẹ́ẹ̀ ni. Hmm. ọ̀rẹ́ mi sì ṣèkà fún mi wọ́n gbẹ̀sán ká padà ìyẹn tó kà ó tán lórílẹ̀ o. bẹ́ẹ̀ ni. alágbẹ̀rẹ̀ wa rí o hmm. kò tó ṣe bí wọ́n ṣe bí wọn wọ́n ti gbé alákìjà kan nù kódà gan alákìjà kan ló kọ rẹ̀ ah. mùsùlùmọ́lá ọmọ àlàfin olóògbé níbi birikoto òun ló kọ rẹ̀ ọmọ ọ̀nù birikoto ni àmọ́ àwọn ará ìlú eré àwọn sọ alákìyàlejò ti dà wọ́n wọn ló dá lóró. Hmm. torí pé ọjọ́ kan ọjọ́ kan ọjọ́ kan ọjọ́ kan lókun kan bẹ́ sílẹ̀ lóbìnrin kó tó torí pé ọlọ́mọ ò mọ wọn aláyọ̀ mọ wọn ìdí nìyí tí alákìyà àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àtàwọn àbúrò mẹ́tẹ̀ẹ̀ta wọ́n fi fìlúlẹ̀ ní ọ̀sọ̀kùnrin kan àmọ́ gbọ̀n wọn á lure yìí ó wá jásìkò tó yẹ pé bó tẹ̀lé pé òun ni wọ́n wọ̀ lure yìí o ó wá jásìkò tó yẹ pé àwọn aráàlú fara wọn ń wáyá àjòjì tí wọ́n fi ṣètùtù kó sì kó sówó àwọn tí wọ́n fi ṣètùtù wọn. ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà ẹ̀gbọ́n mi ó ti sún mi o ó ti sún mi látòwò tá a ti yìnbọn báyìí lẹ́tí sọ wípé àìpé tá à ń lọ àìpé débi tá à ń lọ títí títí tílẹ̀ wá fi ṣú àìdébi tá à ń lọ ẹ̀wọ̀ ó ti sú èmi mi lè kọ́kọ́ mọ́ ó ti sú mi. mo sọ pé kò tí ì rọ̀ ṣùgbọ́n kó bó ṣe ń rárá yé lórí èrè ọ̀hún ṣé o pé ogun ló lé wa kúrò nínú ìlú wa ta ti ń bọ̀ àdẹ̀ tí ì rí bá mi àti màá mi tó bá ṣe díẹ̀ bá rìn síwájú mọ̀ pé àjà síbì kan ó dáa èmi ò lémi ò rìn síwájú ṣùgbọ́n níbi tá a dé dúró yìí mo fẹ́ dáwọ́ tẹ̀lẹ̀ ah. ní àì. èmi ní kí n kò dáwọ́ tẹ̀lẹ̀ ni. Ah. kò ṣe ní sùúrù. bóyá ẹ jẹ́ kí n lọ síbẹ̀

ẹ̀gbọ́n mi ìyá yìí lọ sọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mi ẹ dákun á ó ga o. lójú alákìjà báyìí gbogbo mọ̀lẹ́bí rẹ̀ ló ti bá ètùtù lọ. lẹ́yìn ètùtù tí wọ́n ti fi gbé mọ̀lẹ́bí aláfíjà bòtú níbi rẹ̀ báyìí òun náà ó padà ó padà sáàárín ìlú ó sì ń bá ètò ayé rẹ̀ lọ kò pẹ́ ló tún bọ́ sọ́wọ́ Ọdẹ́jìmí tiẹ̀ náà ń tọ́jú ń ṣe lọ́kọ́láya láàrin ara wọn nítorí wá yà ń lẹ́nu ni pé ọjọ́ alẹ́ ìgbéyàwó ọgbọ̀n báyìí ni wọ́n tún bá tún dé rìgímọ̀ dìde pé Ọdẹ́jìmí o ó ti ṣẹ̀ sí òfin ìlú àjẹ́ kí ló ṣe o àwọn ló ti fẹ́ àárẹ̀ ah! ọ̀rọ̀ yìí wọ́n gbọ́ o làwọn ìgbà pé ojú má rí bi gbogbo para ló fún ìfẹsẹ̀fẹ́ nù. ẹ díẹ̀ díẹ̀ ẹ bá wọn ṣe díẹ̀ díẹ̀ ó ṣubú. balẹ̀ mi balẹ̀ mi balẹ̀ mi balẹ̀ mi. ìyàwó mi ìyàwó mi ìyàwó mi.

toríjọ́ tó máa kọjá ní àsìkò yẹn gangan ni gbogbo àwọn ẹlẹ́yẹ yìí náà ń da agbára wọn jọ hmm. ẹni bá sì ti kọjá lásìkò kò gbà náà gbogbo tó bá rẹ̀ débi agbára báyìí òun yóò fara rẹ̀ kó ìdí nìyẹn tó ń jẹ́ pé àwọn nǹkan tó fi ṣe pèsè síbẹ̀ bíi iyọ̀ tí alákìjà ti tẹ̀ mọ́lẹ̀ òun ló fàṣẹ kò gbúdọ̀ fẹ́ yẹn rẹ̀ kan yẹn mọ́ nínú ọjọ́ ẹsẹ̀ ara rẹ̀ níbi tó fi sáré níbẹ̀ ló jẹ́ pé lọ́jọ́ ọ̀hún lọ́hùn kò wọ bàtà ìdílé rẹ̀ jẹ́ pé ẹ lè rí bàtà kankan lẹ́sẹ̀ alákìjà tóbi tóbi tóbi tóbi tóbi ṣáájú wọlé. àmọ́ bàbá ìwà tí wọ́n wò fún alákìjà yẹn náà burú jáì tó bá jẹ́ èmi gan ni màá gbẹ̀sọ̀ tó jù bẹ́ẹ̀ lọ. ọmọ hmm. ìpinnu ṣe ibi sẹ́nu ọ̀rọ̀ mi èyí kì í fi yẹn kì í fi kà sàn ká ìgbé kíkà ọ̀tán lórí ẹ̀ bí ẹ bá mo rú bá wo ti sọ yóò wá bí egbò tí o bá sì ní kò fẹ́ lu agbára yóò ṣagbára lò ó ó lu agbára pátápátá ń bẹ̀rẹ̀ olódùà bẹ́ẹ̀ ká má jẹ́ ká fi kàn sí ká má fi kà sọ́ka èyí ni ká máa fi san rere torí tí o bá bínú bá ní ìwọ bẹ́gi yóò bẹ́ èèyàn ìdí nìyí tí alákìjà fi ṣagbára lò nínú ìgbésẹ̀ alákìjà fi bẹ́ èèyàn àmọ́ bàbá ìtàn bá ṣọ̀rọ̀ tẹ́lẹ̀ máa sọ fún wa ńkọ́. bẹ́ẹ̀ ni ìbátọ̀ wọn ní balẹ̀ balẹ̀ àfọmọ ayé ayé tó bá tó gbalẹ̀ ọ̀la èyí á máa sọ ní ọ̀rọ̀ ìkànnì sọ̀rọ̀. ó ẹ ṣeun àgbà ò ní tán lórílẹ̀ o ẹ ṣeun o. ọ̀kọ̀ọ̀kan láwùjọ ọ̀kọ̀ọ̀kan láwùjọ. pé bá a kílí tí ó kú báwo ni o ti rewé rẹ lóògùn àìkú. ṣáà ẹjọ́ lórí ọmọ rẹ jọ ẹ ṣàlùwà fẹ́ sọ̀tàn kan ìtàn àfọ́júbìnrin kan. That was a beautiful performance. Don't you remember me? I met you some time ago by the roadside. Um, I was trying to talk to you about something. Uh, actually, mo kàn ń drive around here and I just sight you. Mo rò pé àtàníjẹ́ ah, ọ̀tọ́ lọ́run dá tó ti sá kúrò ní <laughs> because I know that God must be missing an angel in heaven. Ole, ole, ole. You are more than beautiful, God, Jerusalem. And if I, I want to be with you. oh. fara yín balẹ̀ ẹ̀yin lẹ bí ọmọ afọ́jú sọ afọ́jú lẹ́yìn náà. ma please help us ma please help my mommy ma please. ayé kọ́ ni mo wá o mami ayé kọ́ ni mo wá. ẹ bá má ti bí mi rárá. ọ̀rọ̀ ayé ṣòro ọ̀rọ̀ ayé ṣòro ọ̀rọ̀ ayé ṣòro. I still can't believe that. And I can never, I can never live with that. Never! Ah! Kí ni? Irú ọ̀rẹ́ wo lẹ́yìn? Irú ọ̀rẹ́ wo lẹ́yìn? Ó ti lóyún. Ah! Bẹ́ẹ̀ ni, ti lóyún. Àwọn kò lè jẹ́. irú àrà wò lélẹ̀. ẹ wò ẹ ní. why are they dressed like this. kí ló ṣe mọ́tò mọ́tò ẹni sùn ẹ̀yìn guys mọ́tò that. ọkọ jẹ́ kó o béèrè ló o béèrè àìmọ̀ ìlọ̀sáàmù ló ń bẹ to? rẹ̀. ẹ̀yin làwa ń tẹ̀lé lẹ́yìn báyìí o. anything tẹ bá tẹ bá ní ìdẹ́kọ̀ sọ fún wa. asalaamu alaykum. aleke bil islam. kefaal. alhamdulilayi alhamdulilayi. ọmọbìnrin yìí mo ti sálámù sí ẹ sì mm, kéwò rẹ ò tí kọjú ojú bọ́ọ̀dù ọ gbà tíra hmm. ọmọ kéwò. ojo kí ló dé tó fẹ́ sọ̀kalẹ̀ nígbà tó mọ̀ pé mi aládé ewúrà wà lóde gbé jẹ́ o. Ah, mo sì lú wọ̀. aládé ewúrà láti ṣe ó pàṣẹ fún òjò pé kó má rọ òjò dẹ́ kòkòrò ó tún pàṣẹ fáàrà pé àrà ò gbọ́dọ̀ sùn àrà náà sùn kò sí nǹkan kan bàbá aránú nǹkan tó ṣe rẹ̀. ẹ ṣàánú mi ẹ bù mí lówó. bọ́lá ti tó ọmọ ọlá fún mi. kéèyàn mọ̀ pé ọjọ́ kọjọ́ tí ẹ̀mí òkùnkùn bá ti pàdé ìmọ́lẹ̀ olúwa olùdókòó tẹríba ni. ọwọ́ ni ẹ̀mí òkùnkùn ti wọ̀. ẹ̀yin wọ̀nyí ni. wọ́n ó ṣe àìsàn fún odidi ọjọ́ mẹ́fà gbáko tó bá di jọ́ keje. olùṣọ́. pàtàkì lakúndé nìkan wọ́n ní yẹn dín. kì í sì lè tá a tààtà. Ah. a gbọ́dọ̀ káàbọ̀. ìmí ọmọ akin ò kéré inú ayé o. mo ti ń lọ lé ilẹ̀ ti ṣú. ọmọ abìnrin arẹwà obìnrin o ti get carried away. ó yá sùn. Ah, ah, ah. fọlákẹ́ mi ọmọ àjàlá.